الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tá a ti ṣe àlàyé nípa tó jẹ mọ́ òṣùwọ̀n ètí ọlọ́run ọba tí ò ní pọ́n fi wọn iṣẹ́ oníkálukú wa wò tó bá di lọ́la alqiyama sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sọ̀làyé nípa nǹkan míì èyí tí í ṣe dawawinul amal dawawinul amal ọ̀nà ni sọ̀háìful amal sọ̀háìful amal àwọn àwọn iṣẹ́ wa èyí tá a gbélé ayé ṣe wọ́n ní wọ́n tún ṣọ́rọ̀ dawawin tí wọ́n ti jọ́ gbé ní kìyàmà wọ́n tan àwọn àwọn iṣẹ́ wa tá a gbélé ayé ṣe wọ́n tàn ká ibi tó ṣe pé ibẹ̀ náà wọ́n kọ sí ọmọ ènìyàn sí iṣẹ́ yìí dawawin ọ̀nà ni wọ́n ń pè ní sọ̀háìf dawawin jam'u diwan ọ̀nà ni wọ́n ń pè ní sọ̀háìf ìyẹn ni pé àwọn àwo iṣẹ́ èyí tí agbélé ayé ṣe ọ̀nà lọ́lọ́wọ́ bá ló ń sọ nípa rẹ̀ nínú al ètò yìí pé wọ́n ń pè ní kitab wa kulla insanin alzamnahu ta'irahu fi 'unuqihi wa kulla insanin sani alizamnahu ta'irahu fi unuqi ó gbé yàn náà la sọ ẹyẹ rẹ̀ mọ́ lọ́rùn ọlọ́wọ́ bá sọ yìí pé wa nukhriju lahu yawma al-qiyamati kitaban yalqahu manshura iqra kitabaka kafa bi nafsika al-yawma alayka hasiba. a gbé ìwé kan jáde fún jọ́gbìn al-qiyama etí ṣe ìwé sẹ́yìn ìwé sẹ́yìn etí yẹn gbélé ayé ṣe ó gbé e yọ jáde fún tó bá jọ́gbìn al-qiyama wọ́n wá pa láṣẹ ipe ìwọ gan fúnra ara rẹ ka ìwé iṣẹ́ rẹ wọn náà ti tó láti ṣe ìṣirò fúnra rẹ tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama. a sì mọ̀ pé dawawin jam'u diwan wa sahaif jam'u sahifa òun náà ní ìwé ètò ìṣe pé náà ni wọ́n kọ iṣẹ́ wá sí tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama yọ iṣẹ́ kálukú wọ́n gbé e hàn. ìwé yìí ta ló ń kọ àwọn alákọ̀wé àwọn alákọ̀wé tí èsì alákọ̀wé nínú àwọn èèyàn àwọn alákọ̀wé láti inú àwọn màláìkà àwọn màláìkà wò àwọn màláìkà tó ti pé ọlọ́run aróyìn wọn pẹ̀lú pé kiraman katibina ni wọn àwọn màláìkà tó lọ́wọ́ bá aróyìn pẹ̀lú pé kiraman katibina ni wọn àwọn alákọ̀wé alákùnrin ni wọn wọn kì í ṣe alákọ̀wé tó ti kó máa ń lu jìbìtì nínú ìwé rẹ̀ tó máa ń kọ àwọn alákọ̀wé ni tó ṣe pé nítorí bẹ́ẹ̀ wọn kọ ni wọn máa kọ gbogbo nítorí pé wọn kọ wọn ni wọn máa kọ wọn yìí fi kún wọn yìí sì dínkù nínú rẹ̀ àwọn náà làwọn màlẹ́kà tó kù sẹ́yìn báyìí wọn ń kọ iṣẹ́ oníkálukú wálẹ̀ fún wa nítorí pé gbogbo nítorí bá sọ lọ́rọ̀ àti nítorí bá ṣe níṣẹ́ ó kéré ní àbó tóbi òṣìkàtà sí mbẹ̀ ètò ìsìnkú màlẹ́kà ọ̀kọ́ ma yalfidu min qawlin illa ladayhi raqibun àti èèyàn oníṣòro kan àyàfi kọ́síkọ́ àmàlẹ́kà méjì yẹn raqib àti àti wọ́n á máa kọ iṣẹ́ wa èyí tá à ń ṣe lẹ̀ fún wa iṣẹ́ yìí ni wọ́n ń kójọ fún wa èyí tó ṣe pé tó bá jọ gbẹ̀ndà kéyàmà ní kálukú yóò rí tó gbélé ayé ṣe innama hiya a'malukum anabi sallallahu alayhi wa sallam wọ́n ní kì í ṣe nǹkan kan yàtọ̀ sí iṣẹ́ tẹ́ gbélé ayé ṣe nuhsiha lakum ọ̀nà là ń kójọ fún yín thumma nuwaffikum iyyaha ọ̀nà là sì pé ẹ̀san rẹ̀ fún yín faman wajada khayra gbogbo ẹni tó bá bá dáadáa pàdé ẹni tó bá bá nǹkan mi tó yàtọ̀ sí dáadáa pàdé nínú tírà rẹ̀ fala yalumanna illa nafsa kò gbọ́dọ̀ fẹ̀sùn kẹ́nìkan kò gbọ́dọ̀ bẹ́nìkan wí àyàfo rí ara rẹ̀ nítorí pé n tó ṣe nínú sẹ́lọ̀ bá ń bẹ̀ yàtọ̀ sáwọn alákọ̀wé ilé ayé tó ṣe pé n tó ṣe ní sẹ́wọ̀n lè pò ṣe èyí tó ṣe wọ́n lè pò ṣe subhanallah nítorí pé àbòsí pọ̀ níbomi ó ní wà ìdá sọ́hófó nọ́ṣẹ́rọ́t ẹ̀tún rántí ní ìgbà táwọn tan ìwé iṣẹ́ oníkálukú tá a tàn ká níwájú rẹ̀ tí kálukú ó rí tiẹ̀ kí wọ́n display rẹ̀ síwájú òun kò sí nǹkan kan tó pamọ́ sóun nínú iṣẹ́ tó ń gbélé ayé ṣe. wọ́n á tàn ká níwájú wa wọ́n á ti hàn wá nítorí ìṣirò nítorí di eléyìí ọ̀ranyàn ló jẹ́ lórí wa nípa pé wọ́n á sì ìwé iṣẹ́ kálukú wa fún wa a sì gbà pẹ̀lú ọwọ́ ọ̀tún wa tàbí pẹ̀lú àwọn ọwọ́ òsì wa nínú ẹni tó fọ ọwọ́ sí rẹ̀ gba ìwé rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àlàyé wà wà a gbọ́dọ̀ takò a gbọ́dọ̀ takò a ìwé iṣẹ́ wa tá à ń a sì gbọ́dọ̀ takò pé wọ́n gbé ìwé iṣẹ́ yìí hàn wá a gbọ́dọ̀ takò pé kálukú ìwé iṣẹ́ rẹ̀ ó ń nínú wa ẹni tí wọ́n ẹ àwọn ẹni tó kọ́ wò sí ni wọ́n fi gba tiwọn ọlọ́run bá wọn fi sàdánwò fà wá. ẹnu àwọn olùmọ́sìkò lórí eléyìí kò sí ìyapọ̀ ẹnu nípa pé eléyìí ọ̀sẹ̀lẹ̀ ọlọ́run bá ní wa amma man utiya kitabahu bi yaminihi fasawfa yuhasabu hisaban yasira ẹ̀rí ẹnikẹ́ni tá a bá fi ọwọ́ ọ̀tún tá a fún ní ìwé tiẹ̀ gbọ́wọ́ ọ̀tún rẹ̀ gbogbo ẹni tá a bá fún ní ìwé iṣẹ́ tiẹ̀ tó gbélé ayé ti gbọ́wọ́ ọ̀tún rẹ̀ fasawfa yuhasabu hisaban yasira gbogbo ẹni tẹ́lẹ̀ ìbá ṣẹlẹ̀ fún tó bá ṣẹlẹ̀ sí ìṣirò tọrọrùn ńlá ṣe fún ọlọ́run ọba kò sì ti wà bẹ́ẹ̀. wa yanqalibu ila ahlihi masrura yọ padà lọ bá àwọn fámìlì rẹ̀ lẹ́ni tínú rẹ̀ ń dùn nítorí pé kíni tí ẹ bá ti re títí ẹ dire tí dáadáa jẹ́ tiẹ̀ sámi pọ́ wà lìjánná jẹ́ tiẹ̀ kò sí tọ́sẹ̀ kù ma jukọ́ ma dunu kó sì ma dúpẹ́ fọlọ́ ọba lọ. wa amma man utiya kitabahu wara'a dhahri ṣùgbọ́n gbogbo ẹni tí a bá fún ní ìwé tiẹ̀ gba ẹ̀yìn rẹ̀ gbogbo ẹni tá a bá fún ní ìwé tiẹ̀ gba ẹ̀yìn rẹ̀. fasawfa yad'u thubura eléyìí yọ̀ọ́ máa kígbe orí ibú pé orí ibú sí òun orí ibú jẹ́ tòun orí ibú tòun bàjẹ́ wa yasla sa'ira tó bá ṣe pé bí sẹ́ ń kígbe yẹn bí ẹlọ́rọ́ pín sí ni kò bá mọ̀ sẹ́pẹ́rẹ́ àní yóò tún wọná sa'ir ọlọ́run bá kọ́ máa ṣètò abẹ́ eléyìí túmọ̀ sí pé àmì ọ̀dà àbí yóò da níjọ́ gbé ndà kìyàmà oná ní kọjá pọ́wọ́ ọ̀tún lẹ́yìn àfi gbàwé rẹ̀ àmì pé ọkàn yóò burú yóò sì bàjẹ́ oná sí ìní wọ́n gbà fún yàn yàn tí ọgbọ́n wa ń bẹ téèyàn lè dá wa ń bẹ téèyàn lè dá èyí tó lè mú yàn yàn lọ́wọ́ sí kò sí ọgbọ́n téèyàn fẹ́ dáńjọ́ náà jẹ́ máa ẹni tí wọ́n bá fún rẹ̀ ọwọ́ ẹni tí wọ́n sì fún ní ìwé tí ẹ gbọ́ owó sí owó sí náà lòun ó fi gbà bá kọ́ máa ṣètò abẹ. ni owó sí ẹ rí i pé ń bò mí amma man utiya kitabahu bi shimalihi ẹni tá a bá fọwọ́ tún fún ìwé ẹ nínú àyà mi wa amma man utiya kitabahu ṣùgbọ́n ẹni a bá ọwọ́ òsì ní kálukú nínú àwọn ẹjọ́ fọwọ́ òsì fi gbà á ṣùgbọ́n kìí ṣe pé ọwọ́ tààràtà ni wọ́n fi gbà á kìí ṣe pé wọ́n nà sí wọn wọ́n sì fọwọ́ gbà á rárá o wọ́n máa tún fún wọn gbọ́wọ́ gba iwájú wọn wọ́n tún wọn lẹ́nu kò àbùkù jọ àkùyàmà wọn ò ní na ìwé yẹn sí wọn tààràtà báyìí káwọn náà wàá fọwọ́ fi gbà á yẹn ni ìní wọ́n gbà fún wọn àbùkù káyàn pinnu nígbà tí wọ́n bá kọjú séèyàn tí wọ́n á ní kọ́ ọgbà so àbùkù tí wọ́n kàn wọn níjọ́ gbẹ̀gbẹ̀ndẹ̀ àlùkìyàmà báwo wà lọ́wọ́ wọn sì wà lẹ́yìn tó sì jẹ́ pé owó sí náà láàfin fún wọn mujahid ibn jabr rahimahullahu ta'ala nínú àwọn ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ ibn abbas radiyallahu ó ní. wọ́n á gbé ọwọ́ èèyàn ọwọ́ èèyàn téèyàn fi gbà wé yẹn ọwọ́ òsì yẹn ọlọ́run ọba yóò so rẹ̀ wọ́n yọ ọwọ́ kó wọ́n sọ èèyàn dàkú wa bẹ́ẹ̀ wọ́n yọ ọwọ́ ẹni wọ́n yọ ọwọ́ olórí ibú èèyàn wọ́n kó ẹ̀yin náà wàá gbàgbà wé ẹ dákun tí wọ́n fún ẹ tí wò ó rí báwo ti fẹ́ gbà dáadáa fẹ́ kọ́ gbà dáadáa tẹ́lẹ̀ náà ìgbà àbùkù ìgbà orí ibu nítorí pé orí ibu náà lọ́ọ́ fẹ́ gbà ó fẹ́ gba tíkẹ́ẹ̀tì orí ibu ọlọ́run á kò má ṣètò abẹ. ẹ̀yin náà rí àpẹẹrẹ àpẹẹrẹ àlùkìyàmà láti ilé ayé ń bí níjọ́ tó máa ń pín ìwé ẹ̀rí fáwọn ọmọ tí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀rí pẹ́ tẹ̀rín tẹ̀yẹ inú wọn fi fún un tẹ́ máa tún fún tán ẹni tí òrò pò lè bà lọ́ láyé òun wọ́n bà lọ́wọ́ níbo mi gan ó tún di máyà níbi tí inú wọn dùn dé bí lágbájá tàtẹ́yẹgẹ sọ́mátì wá fún èèyàn kíní kẹta ní kíláàsì kọ̀ọ̀kan èèyàn kíní kẹta ní kíláàsì kọ̀ọ̀kan èèyàn kíní kẹta ní kíláàsì kọ̀ọ̀kan àbí wọ́n ní tọ̀ àwọn tó gba distinction ní kíláàsì kọ̀ọ̀kan tó máa ti fún wọn láti fún wọn tiwọn tán. ẹ̀rí kan àti ogun wọn ní tọ̀ kó lọ rí registrar àbí kíkálukú kọ́kọ́ sínú kíláàsì àwọn kíláàsì teachers ó pin result fún kálukú àfa ṣé wọ́n jọra wọn wọ́n jọra wọn pẹ̀lú ẹni tí gbogbo yẹn náà fẹ́ dàbí wọn nígbà tó lọ gbàwé yìí tó dákọ̀ rẹ̀ àfa ọ máa pe alhamdulilayi tí yàrá bí ọ sáyé ha wọn náà jẹ́ kanú ẹni tọ́lọ̀ ń pọ́n lé lónìí látàrí pé ọ̀sà ṣeége ẹ̀rẹ́ ni tí wọ́n kó kọ́ rẹ̀ àwọn ọmọkùnrin bíi tí wọ́n bá jókòó sí ni wọ́n kọ̀ kúkú fún ni kò lẹ́tọ̀ sí hmm, kíni àwọn náà wọ́n fún ọ lódò náà torí gbogbo èèyàn wọ́n fún tiẹ̀ náà ni tó ń torí de eléyìí ẹ rí i pé nígbà tí class teacher àbí registrar tó máa pín àwọn èsì tó pín yẹn àwọn kan gba tiwọn wọn tún rẹ́rìn sí wọn náà pé ah you try ẹ wọn náà gbìyànjú masha allah ẹ tún bọ gbìyànjú sí i tó bá dé àwọn kan ẹ rí i pé wọn ti rí wọn kàn sọ síwájú ni wọn lè fọwọ́ sí sọ síwájú pé sáyìn kó ti gba kíní yẹn subhanallah kí ló dé sebo náà ṣe dánwò ẹ ó ṣe dánwò ṣe tó wá gbà lọ ẹ kọ gbà tó túmọ̀ sí pé àwọn àmì nìyẹn nílẹ̀ ayé wa ń a wà á rí i pé dánwò kan náà lájọ ṣe ẹnìkan náà dánwò fún wa kan jọ wa gbà jáde tàwọn kan dá ó dùn owó ṣe gbà tàwọn kan bu ọkàn kò ṣe gbé hàn. subhanallah tó rẹ̀ tí ká máa ń lọ le léṣe gbogbo yẹn ló lè gbé rìsọ́ọ̀tì lọ́wọ́ ẹlòmíì ó sáré kìtì ẹ̀ bá bí aṣọ ẹlòmíì ó kìtì ẹ̀ bọ́kùn yóò wá tọkìn malẹ̀ yóò lé lórí malẹ̀. gbogbo rìsọ́ọ̀tì ti wá di pé ara rẹ̀ tó burúkú ní òtún máa láńjọ. sọ́mọ́ rìsọ́ọ̀tì títà tètè dé wọ́n ní ká padà lọ́la sáwò ẹ̀ka ẹ̀kọ́rọ̀ kìtà ẹ̀mí kékeré ni ahùn mọ̀kọ́rọ̀ kìtà rìà síra mi ni ẹ̀ka wò. la ilaha illallah ẹlòmíì náà tó sì gbé tiẹ̀ sọ́wọ́ tó wá ní sáwò ẹ̀kọ́ à ah, kí ni bẹ́ńbẹ́ tí ò sí ká <laughs> ọ̀rọ̀ dànù lọ́kọ́ sànù wa tó ń torí di eléyìí náà ló ti jẹ́ pé àmì ni àpẹẹrẹ nu ẹni tí wọ́n ti lè fún níwèé tiẹ̀ gbọ́wọ́ sí pín á àmì orí ibùnú ọlọ́run dàkú máa ṣètò abẹ ẹni tí wọ́n fún ní tíra àti ẹ̀ lọ́wọ́ ọ̀tún olóòtú máa yan fanda yóò máa sọ pé ha hum qara'u kitabiya inni zanantu anni mulaqin hisabiya ẹ kàwé mi wo ẹ kàwé mi wo kẹ wo ti ń bẹ́ńbẹ́ ó dá mi lójú pé màá bẹ́ẹ̀ sáré pàdé lò. ṣùgbọ́n ẹni tí wọ́n fún níwèé ti ẹ̀gbọ́n wò sí yóò ní yálé ìtàhá gánà ti kọ̀ọ̀bíyà ó ṣe o kí ló dé tí kò tiẹ̀ jẹ́ kó nǹkan ló pin kìí sùn ló pin kìí sùn ló pin ìbẹ̀rẹ̀ ntí olópin ni kú tẹmọkọrùn olópin ikú wá ní bẹ̀rẹ̀ rẹ̀ ìgbésẹ̀ àkọ́kọ́ nínú tí olópin oníkú jẹ́ nítorí pé imma sa'adatun abadiyya aw shaqawatun sarmadiyya inú kéèyàn ọbẹ̀ nú oríire tí ò lópin àbórí ibú tí ò ní pẹ̀kun. nítorí délé ọlọ́dà kò sí tiwa lórí ibú o oríire ni kò ṣe tiwa o orí ibú gbogbo bó tilẹ̀ wù kó kéré mọ ìṣẹ́jú mẹ́ta nu ná lásán ọlọ́dà mẹ́jẹ̀ á lò ìṣẹ́jú kan mẹ́jẹ̀ á lò nu ná àlùjánnà ni kò fi wá sí ìwọ ọlọ́run ọba wa báyìí ni mujahid sọ ó ní wọn sọ ọwọ́ rẹ̀ mẹlẹjìká ni ó fi wá gba ìwé rẹ̀ gbọ owó ibn al-Musayyib àgbà nínú àwọn olùmọ̀ Madina tó ti pé ọ̀kan pàtàkì lọ́jẹ́ nínú àwọn tó ń pè ní fuqaha al-Madina ti sábà fuqaha al-Madina ti sábà nínú àwọn olùmọ̀ fíkìú tó gbópọn méje tí Madina ni nínú wọn ni tani Sa'id ibn al-Musayyib rahimahullahu ta'ala ìyẹn láyé àwọn tabi'in kótó di pa àwọn tabi'i tabi'in wọn yọjú kẹbi àwọn imaamu malik síwájú àwọn imaamu malik nínú àwọn tabi'in àwọn kan wà tá a mọ̀ sí fuqaha al ti sábà àwọn olùmọ̀jìnlẹ̀ nípa òfin ṣẹ̀ríà méje tí ń bẹ nílùú Madina nínú wọn ó ní Sa'id ibn al-Musayyib rahimahullahu ta'ala ó jẹ́ àna fún Abu Huraira radiyallahu anhu ọfọmọ Abu Huraira radiyallahu anhu tọ́ba gbàdé sí wa látọ̀dọ̀ àna rẹ̀ Abu Huraira radiyallahu anhu yóò sọ pé qala rasulillah sallallahu alayhi wa sallam tó ń ti pé òun rà nàbì yóò sọ pé ẹni tí òun rà nàbì sì fẹ́ sọ pé ànàbì sọ pé sẹ́ni tí òrà ànábì bá ti sọ pé ànábì sọ pé sánàdì yẹn á sọ pé kò gúnrégé ọ̀nà yẹn á sọ pé kò gúnrégé lè má fi hìmí ń sàpẹ́ẹ̀n nítorí pé nìkan ti jábọ́ ń bẹ̀ títàbí ìbálẹ̀ ànábì sọ pé a máa ń pè ní kíni hadithun mursal hadithun mursal wal hadithun mursalu da'if wal hadithu al mursalu da'if bá ti jẹ́ mursal da'if fún mi ọ̀lẹ́ni àìfirú rẹ̀ sẹ́rì ṣùgbọ́n wọ́n sọ pé tó bá yẹ pé sàhábé ìlọ́lá nàbì sọ yìí pé sàhábé yẹn wá jẹ́ sàhábé tó pé lọ́jọ́ orí kànàbì ò tó kú tó ṣe é kó tẹ́sí kọ́jọ́ pọ̀rọ̀ tó lánàbì sọ yìí pé òun kò gbọ́ lẹ́nu ànábì kò gbọ́ lẹ́nu ànábì ṣùgbọ́n gbọ́ lẹ́nu ẹni tó gbọ́ lẹ́nu ànábì tó nà jẹ́ kínní tó jẹ́ sàhábé ta wá lẹni tí kò sóko ẹni tó gbọ́ lọ́dọ̀ rẹ̀ tó ń gbọ́ lọ́dọ̀ ànábì fún wa sàhábé lòun náà eléyìí wọn pè ní mursalu sahabi wọn pè ní mursalu sahabi gẹ́gẹ́ bí abdullahi bin abbas radiyallahu anhuma abdullahi ibn zubair radiyallahu anhuma kí ọ̀kan nínú àwọn arú àwọn sàbí kéékèèké lọ́jọ́ orí kánàbí ò tó kú yẹn kó wọ́n sọ yìí pé anabi sallallahu alayhi wasallam sọ yìí pé lórí àdìsí táwọn gbọ́ lẹ́nu anabi sallallahu alayhi wasallam ṣùgbọ́n tó ṣe pé wọ́n gbọ́ lẹ́nu sàábé mi á sọ yìí pé àdìsí yẹn wà sahih tó bá yìí pé sàábé ni ọ̀daràn sàábé tó gbọ́rọ̀ tó gbọ́rọ̀ anabi lẹ́nu rẹ̀ fún wa á sọ pé àdìsí yẹn sahih ni nítorí pé ẹnu ti kò pé gbogbo sàábé ńkọ́ olódodo wọn wọn kì í sòpùrọ́ wọn kì í sọ njàmbá ṣùgbọ́n títàbìrì tó ń bá sọ pé anabi sallallahu alaihi wasallam sọ yìí pé ṣé n tó sọ yìí pé anabi sọ pé nípa rẹ̀ yẹn á pa anabi lọ sọ á yìí pé mursal ni wal mursalu laysa bi hujja li annahu naw'un min anwa'i ad-da'if min anwa'i ad min al-ahadith kan nínú àwọn oríṣi àwọn àdéṣù tó lẹ nítorí délé á sọ pé da'if ni nítorí pé ó ṣe ṣeéṣe kótó ńgbà tí tábìrì sọ pé ànábì sọ yìí pé kọjá yìí pé kìí ṣe sàábé ìnorúkọ ẹni tó já jùnù lásán ó ṣeéṣe kó tún já orúkọ tábìrì míì jù tó jẹ́ pé tábìrì yẹn ọ̀rọ̀ ń bẹ lórí bí ṣe ń gbàdé sí wa ó ṣeéṣe kó gbé tábìrì kan pamọ́ káwọn ọmọ alérò sàábé nìkan ló gbé pamọ́ torí àwọn ti sọ yìí pé ẹni tí tábìrì tó sọ pé ànábì sọ yìí pé nípa rẹ̀ á sọ yìí pé mursal ni wàlmúrúsọ́lù laysa bi hujja àìkì fi sẹ́ẹ̀rì túrídìí eléyìí nígbà tí sábẹ̀ yìí gẹ́gẹ́ bí Sa'id ibn al-Musayyib rahimahullah ó ń bẹ nínú kìbáàrù tabi'in ó ń bẹ nínú kìbáàrù tabi'in àwọn tó ga nínú àwọn tabi'in tó ń bá sọ ipá nàbì sọ pé alimami shafi'i rahimahullah ta'ala nínú tírà àwọn àrísàlà wọn ní tí ibn al-Musayyib bàbá tiẹ̀ bàbá tiẹ̀ sábẹ̀ wọ́n ní tí Sa'id ibn al-Musayyib tó bá sọ pé ànábì sọ ìpè tó ń ti kún òun ànábì sallallahu alaihi wasallam lọ́dọ̀ tàwọn tó kó ti já orúkọ ẹni tó gbà wá látọ̀dọ̀ rẹ̀ kó tó dọ́dọ̀ ànábì ó ti já jù nù lọ́dọ̀ tàwọn irú àdéhìí bẹ́ẹ̀ àwọn gbà wọlé àwọn fi sẹ̀rí nítorí pé Sa'id ibn al-Musayyib bẹ tẹ̀tẹ̀ bọ́ọ̀ì àwọn wo gbogbo àdéhìí tó gbà wá bẹ́ẹ̀ tí kì í dárúkọ sàábì tó gbà látọ̀dọ̀ ànábì nínú rẹ̀ àwọn rí i pé ẹni tó ń pamọ́ tí ò dárúkọ rẹ̀ yẹn àná rẹ̀ ni Abu Hurairah radiyallahu anhu yẹn nípa pọ́nlé fáànà rẹ̀ àyẹ́sí fáànà rẹ̀ ó pé kí wọ́n máa pé àn Abi Hurairah àn Abi Hurairah lẹ́ẹ̀mẹ̀wá òun ọ̀pánà òun lé ni torí ẹ̀ àsopọ̀ sọ pé so àwọn ti yẹ̀ wò àwọn ní pé gbogbo tí o ti dárúkọ sọ àbí tọ́gbà dé sí lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ ta ló ti gbà ọ̀dọ̀ rẹ̀ eléyìí jẹ tara tiẹ̀ náà jẹ́ ọwọ́ afọ́ma lọdọ ẹnìkan tó jẹ́ àfà ọfọ́ma lọdọ ẹnìkan tíṣà ẹni tí ń kọ́ lẹ́kọ̀ọ́ ọwọ́ á ní ẹ̀kọ́ tí mo mu èmi ò tún nílé torí pé mo ti fi ọmọ wọn rẹ lọ́wọ́ gbé káyé torí délé ọmọ lọ́dọ̀ èèyàn kò pé kó tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ má nítorí pé kíni ọ̀tọ̀ àgbọ̀dọ̀ ti tó pa fọ́mọ lọ́dọ̀ èèyàn káwá pa akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ma ẹ wọ Ali ibi ibn Abi Talib radiyallahu ọfẹ ọ̀fẹ́mọ anabi sallallahu alayhi wa sallam kò ti torí pọ́ fọ́mọ lọ́dọ̀ anabi kọ́mọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ma náà Uthman ibn Affan radiyallahu ọfẹ ọ̀fọ́mọ méjì lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kò ti torí rẹ̀ kọ́mọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ma tani wọ́n wá fẹ́ fi tiẹ̀ torí di eléyìí Sa'id ibn Musayyib rahimahullahu ta'ala àwọn sọ wípé ẹni tí wọ́n gba ìwé tiẹ̀ gbọ́wọ́ sí rẹ̀ tólùwà yẹ́dùhù khalfa zahrihi thumma yu'ta kitabu. àwọn ni wọ́n lọ ọwọ́ rẹ̀ sẹ́yìn wọ́n lọ ọwọ́ rẹ̀ sẹ́yìn wọ́n á fi ìwé rẹ̀ lé lọ́wọ́ gbẹ̀yìn rẹ̀ àbùkù tó àbùkù fún ṣùgbọ́n ẹni tó ṣe wípé mujahid sọ mujahid tí mujahid ló le jù tafsir tí mujahid fún ló le yàní wọ́n já ọwọ́ yẹn kó léjìká wọ́n wá sọmọ lẹ́yìn ẹ̀yìn náà wàá fi gbà. Sa'id ibn Musayyib àwọn ní rárá njó ṣẹlẹ̀ onígbó wọn lọ́wọ́ rẹ̀ sẹ́yìn wọ́n wàá fi wèrè lé lọ́wọ́ lọ́wọ́ òsì rẹ̀ gba ẹ̀yìn rẹ̀ kó wàá làpọ̀n lẹ́nu méjèèjì jẹ̀má kò sàpọ̀n lẹ́nu méjèèjì àbùkù méjèèjì ọlọ́dà ma pé wa man yuhinillahu fama lahu min mukrim gbogbo ẹni tó lọ́wọ́ bá kàn lábùkù kò sẹ́ni tí ó lè ta àpọ́nlé fún. àmọ́ wa níbi tó bá ti fẹ́ ta àpọ́nlé fún àbùkù ọ̀jọ̀ kàn yín ni. ìpè wáì wáì tẹ́ fẹ́ fi wetí ẹ̀ lé lọ́wọ́lọ́wọ́ ó sì àgbà àbùkù ọ̀jọ̀ kàn ayé nìyẹn. <laughs> sọ̀rọ̀ pé ńgbà tí resort bá jáde pàápàá yunifásitì level ẹ ẹ lè máa ẹ lè ẹ lè kóra yín jọ yín bíi méjìlá mẹ́ẹ̀ẹ́dógún kẹ̀kẹ́ lọ dáná ẹ̀mọ́ títà kan lọ́nà kẹ́ lù wípé bó ló ṣe jẹ́ kí lágbójó fail àbí wọn náà fail èmi náà fail sọ pé olódo pẹ̀lú olódo ọ̀rẹ́ ara wọn ni wọn. so àwọn tí wọ́n jọ fail yẹn wọ́n àjọ wọ́n jọ make ara wọn gang ó kúbi tí wọ́n gbà wọ́n lónìí wọ́n ti lọ kó kòbókò wọ́n lu títà bí kúkú bí yíyè ẹ̀ nǹkan mẹ́rin ṣé ẹ̀kọ́ yẹn wọ́n kọ́ wa níwàá rè mí níwàá lu tá a fẹ́ pa tẹ́ńtà ṣe dá òkókó dá pàṣẹ lẹ́yìn fi lù àdá lọ́mọ akẹ́kọ̀ọ́ tí yàn sí yín lọ́la nítorí pé kí ni gbogbo yẹn máa ṣèṣe kà má tẹ̀dí inú Sudan wọ́n kà má tẹ fàálù tó ti dá irú bó bá ṣèṣe fáwọn yẹn láwọn ṣe fún wọn náà torí di eléyìí báyìí láyé ń bí ẹ lè sẹ́yìn àmọ́jọ́gbé ní alùkìyàmà mọ́tà màlíkà máa fi ìwé kálukú lé lọ́wọ́ sẹ́wọ̀n akọ̀kọ̀ ẹ̀kúra ẹ̀jọ̀ ìgàn ìpè bọ́ọ̀lù ẹ̀sìn fẹ́ fọ́ọ̀rẹ̀ wa níwèé tiẹ̀ gbọ́ ìwọ gánkọ́ oníkálukú tara rẹ̀ bá torí tí kálukú ti tara rẹ̀ ọba ba á yẹpẹnyẹrin àti kẹtẹkẹtẹ kọba tí ọdún jọ gbẹndẹ alùkìyàmà ṣùgbọ́n gbà tó ṣe pé tí kálukú ọba ń jọ náà ẹnì kò ní rójú ẹnì kò ní ráàyè kódà ibi tọ́lọ̀ bá ti wá sọ tọ́lọ̀ ọba wa ti sọ pé wa yanqalibu ila ahlihi masrura yọ padà lọ báwọn èèyàn rẹ̀ lẹ́ni tínú rẹ̀ ń dùn òun nínú rẹ̀ ń dùn àwọn èèyàn rẹ̀ tọ́lọ̀ sínú dùnú làwọn wà tọ́ táwọn náà bá ti rí ìwé tí wọ́n gbà lọ́wọ́ tù sọ̀rọ̀ pé wọ́n rẹ́rìn sí pé àmọ̀ ah, kú oríire àmọ́ ńgbà tó ń bá rẹ́rìn sínú rẹ̀ ń dùn táwọn gbà tí wọ́n gbọ́ owó tí wọ́n pèsè ah, ni. ti ẹ̀gbọ́n bẹ́ẹ̀ subhanallah torí délé àyà yẹn ìtọ́ hàn bẹ́ẹ̀ ni pé àwọn ẹbí rẹ̀ táwọn náà soríire táwọn náà ti wọn ọ̀tún ogun a tó tara rẹ̀ tọ́ra mọ́ṣíìnì tí wọ́n á kí kú oríire ó kú orí bú nìyẹn nítorí pé owó tó gbà yẹn kọ́ halal ni àbí haram haram ó tún ara mọ́ṣíìnì pẹ̀lú ẹ̀ wọ́n á ń bá a yọ̀ sẹ́rí pé ẹ̀yin gan aláìdáni nítorí pé ọlọ́wọ́ bá sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan níṣẹ́ ni ẹ máa ra yín lọ́wọ́ lórí àti tẹ̀lé ìtọ́lọ́ lórí àti lè páyọ̀ lọ ẹ bẹ́ẹ̀ sì jẹ́ ní tí wọ́n máa ra yín lọ́wọ́ lórí àti dẹ́ṣẹ̀ lórí àti takùtọ̀ lọ́wọ́. torí di eléyà àìkí ọ̀daràn kú oríire o èèyàn nísìnyí ọlọ́pẹ́ nìkan lóyún wá bímọ wọn á pàtẹ kalẹ̀ ágé ẹkú oríire o oríire báwo oríire báwo látàrí ìzìnà pé ha ṣe ọjà sí báyìí àánú yín ṣe mí ara rẹ̀ ọ̀rọ̀ wọ̀ ni abẹ́ rẹ̀ ọ̀rọ̀ ni tó ń wò kó ṣe bàjẹ́ pé ẹwà yẹn ti ń ẹwà ti ń gbóúnjẹ kí làbá jẹ gbogbo yín kágbádá àwọn bàbá náà dunu àmójúbà ẹ the fourth grandson kékeré ni grandi son grandi báwo àfi ground nítorí pé tẹ ẹ bá ràn lọ́wọ́ kọ ẹ ràn bàjẹ́ lọ́ọ̀nì ẹ̀ ń tẹ́ kó fún kó rí bàjẹ́ ń jọ́mi kó túlẹ̀ kó yàgò tẹ ẹ wá ń gbé gẹ̀ẹ́sì ayẹ́ inú tẹ náà wọ́n ẹnìkan á ní sáwọn lè lọ ọbẹ̀ lọ́ọ̀bù lọ́ọ̀bù ọmọ yẹn sọ̀tà yín o torúkọ ọmọ ọ̀sẹ̀ wọ́n bàbá màmá yẹn àwọn lọ dáràn nítorí kó bí gbọ́ná kínni gbọ́ná zina torí di eléyìí eléyìí ti fi hàn pé ogbó ẹni títí ẹ̀ tọ́ba kan àfà kò ní lè lọ bẹ́ẹ̀ nìkan fẹsẹ̀wò fẹ̀yẹ́ dúró tòbó rọ̀ yọ́n máa kígbe orí ibu ni ẹnu pé ńgbà tí láyé ń bì tá má pìyàn ló lórí ìbú ṣé yóò dùn mọ́ yẹn kò ní dùn mọ́ yẹn iná ló fà á ló fi jẹ́ kí tẹ́ ẹ bá ti fẹ́ra yín láyé ń bì ẹ máa kíyèsí tí wọ́n fẹ́ bíra wọn nu dópin láti ṣàfihàn bó o ti ṣe ṣe àìdá sáwọn tó kí ni wọ́n fi bu ọ olórí bú onídàá fún ọ. òpin rẹ̀ náà nù tí ọba dáa fún orí rẹ̀ burú olórí ibú signboard ipò ní dáa fún náà kọ́ dáa fún ọ̀dà láyé ń bí ènìyàn kì í gbà kí wọ́n sọ fún yín pé olórí ibú ni tẹ́ má lè pèèyàn lólórí ibú fìtínà bẹ̀rẹ̀ nù wàláhì ọ̀gọ́ olórí ibú pátápátá tó mara rẹ̀ lólórí ibú títí ẹ̀ ti ta yóò ṣẹlẹ̀ ẹ wo Fìràwọ́nà ọ̀gá ńlá àgbà nínú àwọn olórí ibú pátápátá gbà. ìgbà tí anabi Musa tó wo sàtún rẹ̀ torí pé a ọ̀rọ̀ ọlọ́ọ̀ ti ṣẹ lórí ọ̀daràn yìí ipò orí ibú ni ó ṣe wa inni la adhunnuka ya Fìràwọ́nà ẹlẹmẹsibúwa ó dá mi lójú báyìí kó lórí ibú ni wọ́n Fìràwọ́nà yìí. a lẹ́yìn gbogbo wàhálà yìí ọ̀gbà ó dá lójú báyìí kó lórí ibú ni ọ ntọ́fà wàhálà nù tí musa fi ní káwọn èèyàn wọ́n sò tí fìlà wọn náà lé wọn bọ̀ ọwọ́ pé wọ́n pè lólórí ibú tó lórí ilé wa ni. náà kì í ṣe gbogbo èèyàn tí ọ̀dà inú wọn sọ fún pọ̀ ọ̀dà tí ó sì gbà tí ò ní bẹ́ẹ̀ wọn jà. tuntun bá ti gbogbo wa máa wọn gba òótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ọjà tẹ̀rín ìkìbá ti ṣẹlẹ̀. torí wọ́n ní ìpàkọ́ rẹ̀ ó ṣe rọ̀gọ̀dọ̀ rọ̀gọ̀dọ̀ sẹ́yìn àwọn abẹ́wulẹ̀ ọ̀njà sẹ́wọ̀n kọ́ ẹ kéèyàn wo mìíràn ni pé yẹ ṣé tí wọ́n sọ yẹn sódodo ni àbírọ́ because as a matter of fact èmi èrí pàkọ́ mi bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ sẹ́wọ̀n pé ká tó ayẹyẹ fáàtì yẹn wò láti bẹ́ẹ̀ wù ẹ ti wá lura gbogbo wa gbogbo yẹn wọ́n ti péjọ pé kí ló dé kí ló wá fàjà ó ní mo sì pàkọ́ bákan àwọn àti àà tí wọn náà bá wo díngì ni kò bá dán ọ lójú pé ní tí wọ́n wù yẹn bẹ́ẹ̀ lórí. tí a gbé bàánà sórí scale ẹ dákun ibo lẹ́ẹ̀mọ̀ tó fi jẹ́ olóríire lọ́daràn àgbà tó pe rẹ̀ lọ́lọ́ olúwa àwọn èèyàn tó ga jù kí wọ́n á ní wọ́n pè lólórí ibú ò tún fi kún fún un láyé sí ẹ̀yìn ó tún kó fún fun ẹ̀ tún kó fún ẹ̀ kó fún ṣùgbọ́n ẹ̀yọ̀ kan náà lànàbì Musa wípé ọ́ dájú kó lórí ibú ni ọ́ ó sì mọ̀ pé ànàbì ọlọ́ọ̀ni kọ́ mọ́ ọmọ kọgbà kọkọ tẹ́lẹ̀ ọmọ nínú rẹ̀ ṣùgbọ́n kò fẹ́ gbòòtọ́ báyìí aa ah, ẹnìkan kò síná kó gbójú wojú kó kó síná wojú láì kó múra àjà lórí ibú tó gbègbà musa náà sọ fáwọn ẹ múra o ẹ múra ọ̀rọ̀ tí mo sọ yóò bínú o sọkàlùkù bá so bẹ́ẹ̀ náà ni tí wọn náà bá po lórí ibú lórí ibú lónìí yóò ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń búra wọn lónìí olórí bú olórí bú bóyá nu skéèlì ọlọ́ olórí bú náà gbogbo wọn àmọ́ wọn jà látàrí kí búra wọn. eléyìí fi hàn wá dájú sáká wípé orí ibú ẹnìkan kì í fẹ́ kún òpè mọ̀ sọ pé àpè mára ẹnìkan ò ní sọ pé tòun di ó ẹ dákun ẹ wá wo ntọ́ lọ́wọ́ bá wí kó lórí ibú ọmọ sọ nípa ara rẹ̀ ńjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà olórí ibú tí wọ́n fún wèé rẹ̀ gbọ́ owó sí ẹ gbọ́ ntọ́ lọ́wọ́ bá ní ọmọ wí. fasáwo yóò ibú mára rẹ̀ orí ibú bá nítorí ibú kó wọn kúkú subhanallah torí pé kò sábòsí máa ń jọyìn ayé ń bí làbòsí ṣùgbọ́n jọ pé dàlùkìyàmà gbogbo nǹkan pátá pẹ̀lú ti ṣe wà ní ẹnìkan ò lè parọ́ mọ́ yóò ní orí ibú bá òun kò tí ì malé orí ibú bá òun ní òrì ọlọ́dà kò àmà kò tí ì ma àyè epo gan ni ó kókó lọ sọ̀n sí nílé orí ibú tó bá jọ pé dàlùkìyàmà yóò sì ti máa pe orí ibú mọ́ra rẹ̀ ntí wọn náà tọrọ rẹ òfin ní jẹ bẹ́ẹ̀ títèmi náà òfin ní jẹ bẹ́ẹ̀ ó náà ní kí oníkálukú wọn padà sọ́dọ̀ Ọlọ́run ọba wa ẹni tó túbá ronú pìwàdà ọlọ́wọ́ bá ti gbà wá láyè lónìí wàláhì wọn kì í gbà yẹn láyè lẹ́ẹ̀mejì jù báyìí lọ bíbẹ láyè wá ń bi gbígbà wọn láyè ni gbogbo tó tó bá ti sáyé tó rí fóònù mi ó sì ń bẹ lálàáfíà dúpẹ́ fọlọ́n fọlọ́n bá tún fún ọ ní more chance èyí tó ṣe kó fi dúpẹ́ fọlọ́n tó fi túbà lọ sọ́dọ̀ lọ túbà lónìí kó tó di lọ́la àwa náà mọ ibi tá à ń ti ń sẹ lọ́n à nídìí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ nìkan sọ wa kọ́ máa yẹsẹ̀ wa wò wàláhì oníkàlùkù àtọ́ bá daṣọ borí tó kún kún sì tún kún tí nẹ́pà mú lọ lọ bí tí wọ́n múná lọ bí wọ́n ṣe máa múná lọ yìí wàláhì oníkálukú lọ́wọ́ ọ̀tò ní báyìí ti gbàgbé tàná yóò lè ṣèṣirò fúnra ara rẹ̀ pé tó báyìí pé tòní lásán wọn fi dá mi lẹ́jọ́ ǹjẹ́ ìrà lè jẹ́ ńlá wọ̀ tó báyìí jẹ́ pé tòní lásán ni ǹjẹ́ ńlá kọ́ ni ó jẹ́ tèmi wàláhì kálukú wa mọ̀. ṣùgbọ́n gbà tó ṣe pé innal insana la zalumun kaffar alábòsí ńlá aláìmoore ńlá ńlọmọ èèyàn lọ́fà láì fi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún ọlọ́run ọba ká túbà lọ sọ́dọ̀ rẹ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fọlọ ìtumọ̀ rẹ̀ ní pé kó ronú kúrò àdá kó túbà lọ sọ́dọ̀ ọlọ gẹ́gẹ́ bí kíkọ ọmọ wa kakọ irú ìtàwọn kan mọ pé wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún tani fún tani ṣé ìwọ lọ òun lọ sẹ ni tóbi ní kọ wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ gbà tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fọ daran tiẹ̀ tá ló wọn jẹ́wọ́ fún bí ìgbà tó ṣe kọ́ lọ ń fò ń kalẹ̀ pé ẹ máa jẹ́wọ́ fún o àti wá fún láwọn tíkẹ́ẹ̀tì àforíjìn kọ́ máa pín fún yín gẹ́gẹ́ bí pọ́ọ̀pù bó ṣe máa ń pín tíkẹ́ẹ̀tì àforíjìn fáwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn tí wọn ò sì póòpù tán àwọn pòwéèpù pòwéèpù àwọn póòpù kéékèèké tó àwọn máa pín ìwé àforíjìn fáwọn táwọn náà tún ké irọ́ wa ń parọ́ fúnrọ́ a àdúpẹ́ fọlọ́ tó ti wá mùsùlùmí ẹ dákun ń bolo ẹgbọ́ pé lè máàmù náà wà láyé ipe tó ọba tẹ ọ ẹwọ kọlọ ọba yóò fún yín tíkẹ́ẹ̀tì àforíjìn ó ń gan sẹ́wọ̀n kó gbogbo akálukú awájú ọlọ́wọ́ bá àbí ẹrù la jẹ́ sọ́lọ̀ alùpùpù ọmọ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ọ̀ni kí ti kọ́ ọ̀sẹ̀yìn ọmọ tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ lẹ́sẹ̀ tọ́sẹ̀ lọ a kò dájú pé orí onítọ̀ ń pè. ọlọ́run lọ́sẹ̀ ọ̀ á pé kéèyàn foríjì ọ̀ á ìyẹn fẹ́ sí ìyàjẹ́ nù nítorí pọ́lọ́ ọba lọ́sẹ̀ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ẹsẹ̀ tọ́sẹ̀yìn tọrọ lọ́dọ̀ èèyàn kò forí jìn àmọ́ a máa gbé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lọ ọmọ lọ gbé báyà pé kó forí rẹ̀ jìn kẹ́là tó máa alifẹ̀ kẹ́là mùsùlùmí kì í ṣe bẹ́ẹ̀. ọlọ́run ọba wa ni sheikul islam wọn lọ́nà ọba wa sọ pé ọkùnrin ìnsẹ́ni alizamnahu ta'irahu fi unuqihi wa nukhriju lahu yawma al-qiyamati kitaban yalqahu manshura iqra kitabaka kafa bi nafsika al-yawma alayka hasiba wa kullu insani oníkàlùkù nínú àwọn èèyàn pátáfà alzamnahu ta'irahu fi unuqi ohun tó tara rẹ̀ fò jáde á so mọ́ lọ́rùn jọ́ ilé alqiyama. kí ni tó tara wa kò jáde bí ẹyẹ iṣẹ́ tá a ṣe ẹ mọ̀ pé máa ṣe ṣiṣẹ́ o ń tara wa jáde ni ń tara wa jáde ni nígbà tara rẹ jáde ọ báyàn lẹ́ẹ̀kẹ́ nígbà tó pa ìpá tara rẹ jáde ọ gbáyàn kùn ìgbà tó gbogbo ń tara rẹ jáde tí wọ́n ń di àṣegbé ọ̀gbẹ́pẹ́ àtẹpamọ́ ni alẹ́zẹ̀mùnáhù tọ́ ìrọ̀hù fi ọ̀nàkẹ́ àsomọ́lọ́rùn tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyà. gbogbo ń tó tara wa kò jáde láwọn ẹsẹ̀ tá a gbélé ayé ṣe ọ̀dà ọ̀dà gbogbo ẹ̀ lọ́lọ́run bó somọ́ alọ́rùn tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyà torí rẹ̀ ibn abbas àtọmọkẹ́ rẹ̀ mujahid àtàwọn míì wọ́n ní wal ma'na anna amalahu kò lẹ́sìmù ìtumọ̀ rẹ̀ ní pé sẹ́tẹ̀ yẹn gbélé ayé ṣe yóò so mẹ́yìn lára gbẹ́ngbẹ́ ọ̀fẹ́ jádànù kò síbi tó lè rí gbà jádànù. torí pé wọ́n ló ṣe o ana àmàlùkà èmi ní sẹ́ẹ̀ rẹ̀ ìyẹn ti bínú sí ní tó àbí ó kéèyàn bínú sí ní tó kò kúkú yẹ lópin ìgbà tó rí èèyàn bá pé ètò ọ̀dà ló kéèyàn ṣe ẹ wò láti nù sáré nígbà tó bá rẹ́ nìkan tójú rẹ̀ dán tó fáyàn mára tó jókòó tí ọ̀nà sáré ńmọ̀lẹ́yìn ti wá sá o àmọ́ yín rí o a ẹkú ẹkú oríire àwa náà ní tẹ́tẹ́ gbélé ayé àmọ́ bá yín ni ẹkú oríire ni wọ́n sọ fún ṣùgbọ́n màtọ́ bá rẹ́nìkan tó wúruwúru tó sákàsákà tójú rẹ̀ dẹ́rù bàyàn tójú rẹ̀ kọ́rẹ́ dání tí mẹ́yàn tí mẹ́yàn tí tẹ̀sí mo lẹ́yìn tún gbà wá ojú kọ́rẹ́ dání o ojú o àwa sínú ó rẹ̀ níṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ tó gbé láyé ṣe nìyẹn ó pé orí ibú sẹni tí ọmọ ọba ọ̀nà jù bàjẹ́ títí jọ́ gbé ní alùkìyàmà. torí di ẹlẹ́yẹ àṣé ó ní í ṣe pẹ̀lú dáadáa àtà ìdá wa iṣẹ́ tá à ń bá ń gbé láyé ṣe. tó bá fẹ́ bára rẹ̀ ń kò tọ́ da ṣe dáadáa tó bá fẹ́ bára rẹ̀ ń dà kejì àìdá tó ń ṣe náà ni ó tún múra sí ṣùgbọ́n gbogbo onílàákàyè kò sí onílàákàyè kan fẹ́ fúnra rẹ̀ ṣùgbọ́n àti rí dáadáa yẹn ó ní í ṣe pẹ̀lú àánú ọlọ́run ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ iṣẹ́ tà tún ṣe ọlọ́run ọba kó fún wa ń sẹ́ rẹ̀ sí i torí di eléyìí eh, Ibn Abbas àtọmọkìrọ Mujahid wọn ní tuma rẹ̀ nípa iṣẹ́ wa yóò dì má wa ni kò síbi tí ó sá lọ eléyìí túmọ̀ sí pé gbogbo ní tàǹsí láyé wọ́n ń sọ fún wa pamọ́ kò sá lọ kò sọnù àwa la lérò pé mo ṣe mo ṣe ná mo ṣe mo ṣe ná à kò sí mo ṣe mo ṣe ná lọ́dọ̀ ọlọ́run ó ṣe agbépamọ́ lọ́wọ́ àlọ́dọ̀ lọ. pé kíní tá a bá ti ṣe àṣegbé ni kò sí àṣegbé lọ́dọ̀ ọlọ́run àṣepamọ́ ni. kò sẹ́ni tó lè mú mi láàrin ìwà àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ o sì pẹ́ni tó bá ju ọ̀lọ̀ tó lágbàá ju ọ̀lọ̀ yóò sì ọ̀lù láyé ganu ọ̀rọ̀ rẹ ti dàbàtì lọ́dọ̀ ta ni àwọn èèyàn bíi rẹ̀ nù kése lọ́dọ̀ náà torí di eléyìí gbogbo sẹ́ta gbélé ayé ṣe wọ́n ń gbé pamọ́ fún wa kékeré rẹ̀ àti nílá rẹ̀ wàláhì gbogbo ń tà lérò imú tá a yín ètè tá a yọ ẹ́ èèyàn tá a fọwọ́ gún èyí tá a fi kánná ha èyí tá a mọ́ lójú gbogbo ẹ̀ pátá ni màlẹ́kà ń kọ kò sí ètí ọ̀pamọ́ nínú gbogbo tó ń ṣe ètò àṣẹ lóru ètò àṣẹ lọ́sàn gbogbo ẹ̀ ètò àfi bí ó bàjẹ́ ètò àfẹsẹ̀ bàjẹ́ ètò ìṣèpá gbárí lásán la fi rò akànwé jáde gbogbo ẹ̀ bá dàrú gbẹ pátá iná ni wọn ti kó pamọ́ fún wa ọlọ́run bá ní ma yalfidu min qawlin illa ladayhi raqibun atid èèyàn ní sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan bíi ti wùlé ó kéré ma min qawlin gbogbo ọ̀rọ̀ ọ̀pọ̀ àbọ̀ kéré ni jẹ́jẹ́ ni àbọ̀ sọ́jáde gbogbo ẹ̀ pátá àtúkọ́sẹ́ kó àwọn màlẹ́kà méjì yẹn wọ́n ti ń bẹ pẹ̀lú rẹ̀ àwọn tí yẹn fìyàn lẹ̀ gbogbo olú wọn bẹ pẹ̀lú ẹ̀ bọ́ọ̀nàgà wọn bẹ pẹ̀lú ẹ̀ mo lọ́wọ́ fẹ́ sáwọ̀ ọlọ́run bá ní wa inna dídájú wọn bẹ̀rẹ̀ lu yín ẹ má ṣe iyèméjì gbogbo bí tó bá wù kọ́ wọ̀ wá bẹ́ẹ̀ lẹ̀ tún wọnú space gbogbo bí tó bá wọ̀ màlẹ́kà yìí ń bẹ pẹ̀lú rẹ̀. báwo la màlẹ́kà náà rí kí wọ́n máa ń kàtìbíìn àwọn akọ̀wé alápọ̀nlé wọn kì í sakọ̀wé oníjàmbá tó ṣe pé tí wọ́n ti bù wọ́n lówó nítorí wọn ni wọ́n kọ wọ́n kọ nítorí wọn bá ní kó wọ́n mọ̀kọ́ wọn ò ní kọ́ nígbà tó ń ṣiṣẹ́ lé iṣẹ́ tí wọ́n ti ń tajà wọ́n ra páànù bọ́ńdù méjì wọ́n á ní ẹ̀kọ́ <laughs> ok akọ ọwọ́ àwọn eléyẹn àwọn wọn kì í ṣe kiraman katibin àwọn yẹn wọn ń pè wọn ní lè aman katibin lè aman katibin àwọn akọ̀wé àwọn akọ̀wé alábùkù ìlà àwọn eléyẹn wọn kì í ṣe akọ̀wé alápọ̀nlé gẹ́gẹ́ bíi tàwọn màláìkà ya'lamuna ma taf'alun wọ́n sì máa ń tẹ̀ ń ṣe níṣẹ́ sẹ́yìn mọ̀ kí wọ́n bá máa ń tẹ̀ ń ṣe níṣẹ́ ó ṣe ṣe ká gbé kan pamọ́ sí wọn kọ́kọ́ hàn sí wọn nígbà kan wọn ò bá ibi táwọn èèyàn ti pọ̀ dáríwó ti ń sọ gbogbo tí wọ́n sọ ọkọ̀ tiẹ̀ lọ́dọ̀ ẹlòmíì náà kọ tẹlòmíì lọ́tọ̀ kò síbi tẹnì kó ṣe lúpọ̀ mọ́ tẹnìkan tó wàá dàrú mọ́ wọn lójú ẹ̀rí àwa gbogbo bàbá ṣe màwé kọ́ tó àyàfi ká tó fi pẹ̀rẹ̀ pọ̀dà fún un táwa ń bẹ níbi tá a ti ń gbọ́ lẹ́kṣọ̀ táwa sọ pé gbogbo ohun tí lẹ́kṣọ̀ à ń sọ yẹn àní fi kanlẹ̀ láìkọ gbogbo bàbá ṣe yáwọ́ tó àìmọye nǹkan ní ọ̀bọ̀n mọ́ alọ́wọ́ ẹ dá máa abbreviate nǹkan mi nígbà tá a bá abbreviate ẹ̀ níbi tá a bá ti jókòó pa afẹ́ kà gbogbo abbreviation yẹn shorthand wa yẹn yé ṣe gbogbo ẹ̀ ní ọ̀padà yé wa mọ́ omi àwọn apagbárí lásán gbé ni táwọn mọ̀lẹ́kà kọ̀ gbogbo nítorí ọba sọ wọn kọ̀ ọkọ̀ òní bọ́ mọ́ wọn lọ́wọ́ náà ni wọ́n ti jẹ́ kiraman katibin àwọn alákọ̀wé alákọ̀ọ́lé ni wọ́n. fi ọ̀nùkẹ́ wọ́n ní wa kulla insanin alzamnahu ta'irahu fi ọ̀nùkẹ́ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alukiyama oníkálukú òrìkọ́ asoma ọlọ́run wọn sọ pé asoma lẹ́sẹ̀ wọn sọ pé asoma lápá wọn ní ntọ́fà ní pé tá a bá fẹ́ fi nǹkan tá a bá fẹ́ lẹ́mọ́ yẹn lára ibi tá a lè lẹ́mọ́ tí nǹkan yẹn ò ní jábọ́ dùn òun náà lọ́rùn ẹ̀rí tẹ́yìn náà bá fẹ́ so ẹran yín ọrùn lẹ́ẹ̀kì okùn rẹ̀ bọ̀ kìí ṣe ẹsẹ̀ nítorí pé ẹsẹ̀ ó ṣeé ṣe kó yọ bọ́rọ́ àmọ́ ọrùn ẹ̀rí tọ́ ó ti dojú ẹnu tòtọ́ máa so mọ́ ọ lọ́wọ́ ó ṣeé so tí wọ́n ti so mọ́ ọ lẹ́sẹ̀ o lè gbà ń pa àmọ́ wọ́n ti so mọ́ ọ kùbi tí wọ́n gbà yọ. torí di eléyìí wa kulla insanin alzamnahu ta'irahu fi 'unuqihi àwòsàn ìwé iṣẹ́ kálukú mọ́ lọ́rùn yóò di iyùn ọrùn fún kálukú ètí ọmọ gbé ká kálukú ọba tiẹ̀ lọ́rùn rẹ̀. wa nukhriju lahu yawma al-qiyamati kitaban yalqahu manshura fi hàn àwé kan fún á sì síwájú rẹ̀ ìwé iṣẹ́ tó ṣe nílé ayé á sì síwájú rẹ̀ ó náà rí yóò lè kà á iṣẹ́ tó ṣe nílé ayé dáadáa ni àbá ìdá àgbélé ọ̀ lọ́wọ́ èèyàn mọ̀ wé kà láyé kò pé kọ́ ma máa kà lọ́rùn èèyàn máa kà láyé kò pé kọ́ kà tó bá di lọ́la kìyàmà tí èèyàn bá jó yóò rí inú òwe yóò gbọ́wọ́ ọ̀tún eléyìí ti já mi fún ẹni tó bá ti gba tiẹ̀ ni kọ́nà sànù wa yẹn kọ́ ọ̀hún ní nǹkan tá a sí síwájú rẹ̀ ìyẹn ni pé yọ bẹ ní sísí kìí ṣèwé tá a padé táwọn ọmọ ìpè ta ni ọwọ́ á sí abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ pé èmi ò kúkú sí ǹsí ǹfẹ́ mọ tó wà ń bẹ̀ àkínni àní sísí lọ́ọ̀ba nítorí pé tó bá wà ní títì kálukú ọmọ ẹ sá fún pé àbí kí n sí ni àbí kí n mọ ọjọ́ ọ dàbí ìgbà tí wà mí da aláyé aláìdáàmọ̀ ni mí má jẹ́ ń sí o àbí òye so àlọ́ ọba ń sísí àwọn ni ẹ gbàgàdàgbàgàdà ọ̀daràn ni wọ́n. àìní rẹ ni ọ tó gbogbo ẹ náà subhanallah so ọlọ́run bọ̀ sọ fún ọba ntiri ọba ń pípadé àní sísí ìsì mọ̀wé kà mo ti ẹ̀dúpẹ́ bọ́lọ̀ pé lọ sùkúù láyé à kíni ibi ìtijọ́ ńkọ́ ọmọ kàkíá ni so nítorí délé yìí so ọba wí rẹ sísí ni yóò náà bọ́ ìdín. bima qaddama wa akhkhar àfúnyàrò lọ́gbìn náà kìyàmà nípa tó ti ṣe ṣáájú ti pẹ́ àti tó ṣe kẹ́yìn ayé rẹ̀ gbogbo ẹ̀ pátá ńlá gbọ́ròyìn pa rẹ̀ ọlọ́run dàkúnjẹ́ gbọ́ròyìn rẹ̀ ọ̀hún aṣọ fún pé ẹ̀kọ́ àkìtàbà kàtírà rẹ̀ àtẹ̀ntọ́ máa ka àtẹ̀ntọ́ máa ka wọ́n sọ fún pé kàtírà rẹ̀ ìyẹn ni tíra iṣẹ́ tó gbélé ayé ṣe àti tọ́tọ̀dọ̀ rẹ̀ ṣẹlẹ̀ tọ́tọ̀dọ̀ rẹ̀ wáyé kàfàrà bíi nàfsíkà ìwà náà ti tó o ti tó fúnra rẹ lónìí al-yawma alayka hasiba o ti tó fúnra rẹ láti jẹ́ adájọ́ olùṣèṣirò fúnra rẹ ìwà ti tó láti ṣe àkáǹtì fúnra rẹ lónìí accountability ó sàkáǹtì fúnra rẹ ọdítì àbí kìnnì kan ìwọ ni ò nídìí ọdítọ̀ kan ò nídìí àkántàǹtì kan ò nídìí ẹnìkan tí ó bọ̀ sírò gba bírò rẹ mú ni. kò tún nídìí bírò níbi tọrọ gadéjọ náà agbárí yẹn á máa ni tó ṣe pé kíni kíni kọ̀ǹpútà já mọ́ lẹ́gbẹ̀ẹ́ ọpọlọ so apọlọ kálukú ọmọ ṣèṣirò ń jọ́nà ni torí pé kí ló fà òun náà kálukú wa ńgbà tá a ti bẹ̀rẹ̀ sí ní kòrí sẹ́ wa gbogbo níta gbélé ayé ti pátá ní ọ̀ràn síwájú jọ́nà àwa náà ò ní gbàgbé nǹkan kan mọ́ torí pé gbàgbé òsì máa ń jọ gbé ní àlùkìyàrá oníkálukú ọ̀kàwé sẹ́ rẹ̀ kọ́ ẹni tó mọ̀wé kà àtẹni tí wọ́n máa kọ tí wọ́n máa kà láyé gbogbo wọn ni wọ́n kàwé iṣẹ́ wọn sọ̀rọ̀ pé tí èèyàn bá gbàgbé lèyàn lè máa pé ah sílẹ̀ yìí mo sì ṣe àbí ń ṣe torí pé gbogbo tó gbé lẹ́sẹ̀ pátá inú wọn náà rì ó sì mọ̀ kó ṣe tọ̀ kí wọ́n lọ sẹ́kù ẹnu kíkọ̀ yẹ kéèyàn pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ nígbà tó náà bá ti mẹ́jọ ara rẹ̀ ní kíni tó bá ti mẹ́jọ ara rẹ̀ bì. torí di eléyìí àlàyé eléyìí ọ̀rọ̀ yẹn ni ká gbàgbọ́ kó tiẹ̀ tako nítorí pé tó wà náà alukur'ani àti sunna ni wípé wọ́n dá wa dúró síwájú kó tó di wípé. kótó di pé ìṣirò àríwò ise wa a ti ma pé isiro ìṣirò ń alqiyama òun ni kí wọ́n ẹrú dúró àríwò iṣẹ́ ìṣirò náà sọ pé lẹ́yìn ìgbà tó bá ti rẹ ìwọ ló ṣe kíni ló ṣe rẹ kí ní ní lọ síbi tá a kò tó kó Si kí wọ́n dá wa dúró fi àwọn wa hàn wá eléyàn ní ìṣirò ọgbìn dàlùkìyàmù fi àwọn wa tá a gbélé hawa hàn wá dáadáa ni àbá ìdá àyàfà àwọn ẹni tó lọ́nà ọba ti kò ní ṣèṣirò fún gẹ́gẹ́ bí àwọn ẹni àádọ́rin tá a wí yẹn hadithi abdullahi bin abbas radiyallahu ni bi ghairi bi ghairi hisab pé wọ́n wà lẹ́nà láì ṣèṣirò fún wa àwọn tó ṣe pé la la yartaquna wala yaktawuna wala yatatayyaruna wa ala rabbihim yatawakkaluna àwọn eléyàn nìkan àtàwọn míì tó bá wù Ọlọ́run àwọn ni wọn ò ní ṣèṣirò fún tí gbé yẹn yókù wọ́n á ṣèṣirò fún wa ọlọ́ni fọwọ́ rabbika la nas'alannahum ajma'in mo fi olúwa wa nabi muhammed sallallahu alaihi wasallam búra mo fi ara mi búra ọlọ́run fara rẹ̀ búra la nas'alannahum ajma'in mo búra pé gbogbo pátá lábì léèrè amma kanu ya'malun nígbà tí wọ́n ń gbélé ayé ṣe níṣẹ́ ọlọ́run bá tún ní. wa amma man utiya kitabahu biyaminihi fasawfa yuhasabu hisaban yasira gbogbo ẹni tá a bá ti fún ìwé tiẹ̀ gbọ́wọ́ ọ̀tún rẹ̀ ìṣirò tó rọrùn láti fò ìṣirò tó rọrùn láti fò eléyìí túmọ̀ sí pé ń jọ́gbé dàkíyàmà kí ni ó síwájú kí ni ìwé iṣẹ́ ni ó síwájú ìṣirò tọ́ ọlọ́run bá ní wọ́wọ́ bí alkitab agbèrò iṣẹ́ kálukú kalẹ̀ fún fatara al-mujrimin wà wá rí àwọn ọ̀daràn mushfiqina mimma fihi lẹ́ni tẹ́rù ń bà ẹ̀rù tó wà nù wí wọ́n mọ̀ bà wọ́n. tẹ́sí tí màá fi sílẹ̀ ní kálukú ọba àwọn iṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ pé níkà ọ̀sẹ̀lẹ̀ ẹ̀rù tó wà ní ọmọ ọba àwọn pàrọ̀ gbé lónìí. wa wajadu ha amilu hadira wọ́n bá ń tọ́ nílé ayé pé ń wájú àwọn báyìí olúwa kì í sì nítorí pé gbogbo ẹrú ọlọ́ọ̀ni wa kò sí ń kò sí ìbátan nù wa kò sí àna nù wa tábà wípé yóò fi àwọn kan yóò fún àwọn kan kálá wa ma rabbuka bi dhallamin lil abid olúwa rẹ kìí ṣe alábòsí fún àwọn ẹrú rẹ̀ torí rẹ̀ ìgbà tí wọ́n bá ti ìwé kálukú hàn tí kálukú ti rí ìwé iṣẹ́ rẹ̀ tí wọ́n súnmọ́ lọ́rùn gbẹngbẹn tí ò síbi tó lè já sọnù sí tọ́ ipe iqra kitabaka kafa nafsika al-yawma alayka hasiba kàtírà rẹ o ìwọ náà ti tó lẹ́ni tí ó ṣèṣirò fúnra rẹ̀ lónìí ìyọ́n mọ̀ wá sọ pé ma la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha irú ìwé abàmì o gbogbo ń tàṣe ati gbogbo ló yìí ni eléyìí ti wá ni ti wá ebi nù fi ni tó irú ni nù ọkọ sẹ́gbẹ́ ènìyàn láìmúre lọ́jọ́ sólúwa ẹlẹ́dàá rẹ̀ kò á ní já láìmúre sí ìyẹn ẹgbẹ́ rẹ̀ sẹ́mi pé yọ já láìmúre sí ìyẹn ẹgbẹ́ rẹ̀ gan jù tó bá ti kọ́ lọ́n tọ́dọ̀ dáadáa tó ṣe gbóore fún ọ oore tí wọ́n gan mọ ihò nǹka rẹ̀ òun ṣàìmúre sí báwo á lè yẹn ẹgbẹ́ rẹ̀ tó ṣe pé kò ní í ṣe pẹ̀lú bíbẹ̀rẹ̀ àtàìbẹ̀rẹ̀ torí di eléyìí èèyàn mọ̀ pé irú ìwé wọlé o tó ṣe pé kò fi kékeré lẹ̀ kò fi ní ńlá lẹ̀ gbogbo ẹ̀ ló kójọ fún wa subhanallah eléyìí ó fi hàn wá dájú sáká wípé ìṣirò ń bẹ tó bá dijọ́ gbẹ̀ndà alqiyama ó wá nu àdéhìí yẹn ńlá wa Aisha ọlọ́wọ́ bá kó yọnu sí wọn qalat qala rasulullah sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ nabi muhammed sallallahu alayhi wa sallam sọ ike man nukisha al-hisaba uzdid gbogbo ẹni tá a bá ṣe àyẹ̀wò ìṣirò fún tá a bá ṣe ìwádìí ní ìwádìí ìṣirò lọ́dọ̀ rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà alqiyama ìyá ọ̀jẹ̀ yẹn ni pé gbogbo ẹni tá a bá ṣe àyẹ̀wò fínífíní lọ́dọ̀ rẹ̀ ní ti ìṣirò níjọ́ pé ndàlù kìyàmà ìyọ́ jẹ tó kọ́lẹ́ ìyá ńlá wa olùmọ̀àgbà obìnrin tó ju obìnrin olùmọ̀ẹ̀jìnlẹ̀ nípa ṣẹ̀ríà ìbéèrè táwọn ọba máa ń ṣe lónìí ìyá ńlá wa béèrè síbí ọlọ́wọ́ bá ń sọ fún wa pé ń bẹ inna ilayna iyabahum thumma inna alayna kìtàbàkù àwọn aláṣẹ ti rò fún wa iqra' kitabaka kafa bi nafsika al-yawma 'alayka hasiba fasawfa yuhasabu hisaban yasira ìṣirò ń bẹ aníkà gba ìṣirò gbọ́ òdodo ni anabi sallallahu alaihi wasallam sọ àníṣe gbogbo ẹni tá a bá bá tá a bá fi ọ̀rọ̀ wérò pẹ̀lú rẹ̀ nípa ti ìṣirò níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama tá a bá ṣe ìbéèrè lọ́dọ̀ rẹ̀ ní ìbéèrè ti ìṣirò ìyọ́ jẹ ìyá ńlá wa wá ní alaysa yaqulu Allah síbọ̀lọ̀ ọba sọ wa amma man utiya kitabahu biyamini pé ẹni tá a bá fún níwèé tiẹ̀ gba ọwọ́ ọ̀tún rẹ̀ fasawfa yuhasabu hisaban yasira á ṣe ìṣirò tó rọrùn fún síbọ̀lọ̀ náà ti sọ pé ó ṣe ìṣirò tó rọrùn fún kí wọ́n á nìtúmọ̀ pé gbogbo ẹni tá a bá bi léèrè ní ti ìṣirò ìyọ́jẹ́ faqala anabi sallallahu alaihi sọ pé innama dhalika al èyí tọ́lọ̀ wọn bá ń sọ ọ́ Kùránì nípa àṣírò ìṣirò tọ́lọ̀ wọn bá ń sọ ọ́ mbẹ̀ yẹn àfihàn ní títí àfihàn sẹ́ rẹ sí ọ wọ́n sì àfihàn sẹ́gbélé ayé sí wọ́n fi hàn òṣèlè yìí òṣèlè yìí òṣèlè yìí òṣèlè yìí dáadáa òṣèlè yìí láìdáa ó sì máa fi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wípé ìṣirò tọ́lọ̀ ń sọnù àmọ́ tí wọ́n bá bí ọ léèrè à wípé ọ rí pé o ṣe báyìí o ṣe báyìí o ṣe báyìí kí ló mú ọ ṣe bẹ́ẹ̀ à ìyá bẹ̀rẹ̀ ìyá ọ̀ jẹ́ tèèyàn àmọ́ ètò ọlọ́run bá ń sọ pé àṣèṣì ròtọ́ rọrùn fún ìtumọ̀ rẹ̀ ni pé a níjọ́ báyìí ó sàrà báyìí níjọ́ báyìí ó báyìí níjọ́ báyìí ọ̀ràn ẹni báyìí lọ níjọ́ báyìí òpùrọ́ báyìí níjọ́ báyìí ọ̀gbẹ́ni báyìí lẹ́sẹ̀ níjọ́ báyìí ọ̀sọ̀ kò bàjẹ́ sí sẹ́ni báyìí ó sì máa wí pé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Eléyìn àfihàn lásán ni ìnìtumọ̀ àti ròtọ́lọ́ ọba ń sọ ń bẹ̀ẹ́ ṣùgbọ́n wàlẹ́ ìsà àhádùn yuhasabu yawmal qiyamah àmọ́ kò sẹ́nìkan tá a ṣe ìṣirò fún lódodo nítumọ̀ àṣírò lójọ́ gbẹ̀ndẹ̀ alqiyama illa halak àfikọ́ parun ní ìṣirò fínífíní àfikọ́ nítorí ọ̀ parun ọlọ́dà kò má ṣe tiwa dọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ìbáṣepọ̀ náà ọba yóò ṣe ìwádìí fínífíní ní ti ìṣirò lọ́dọ̀ àwọn ẹrú rẹ̀ ìyọ́ jẹ ṣùgbọ́n náà ọba alámójúkúrò ni alámójúkúrò lọ́lọ́run torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà wò ó lóòótọ́ tí wọ́n máa ní wọ́n ṣèṣirò fún wa fínífíní nípa gbogbo ọ̀daràn wa lọ́wọ́ òní lásán èèyàn gbé ẹlòmíì gbé inú ilé òsìn sẹ́lọ̀ ẹlòmíì máa ma jáde títí tí kò lè sẹ́lọ̀ ẹlòmíì wọn ọ̀tọ̀ ọ̀tọ̀yàn lọ́wọ́ òní yìí báyìí àìmọye yẹn lẹ́lòmíì bá tiẹ̀ jẹ́ lónìí tó sì jẹ́ pé nídàkejì ẹ̀ ní rẹ́nìkan tó tún tiẹ̀ ẹ ní rẹ́ni tí wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ tó ní kó ọmọ bàjẹ́ lọ́wọ́ òní lásán àṣetáyé bá pin lórí òní lásán kò pé kọ́ ọmọ náà mọ̀ wọ́n náà kò sì pé kọ́ ọmọ àlìjẹ́nà ọmọ wà àlìjẹ́nà ṣebó ní náà ló kúnjọ́ mi tó fi dọ́jọ́ ayé wa tó wọ́n ṣèṣì rò fún wa nípa rẹ̀ ọlọ́run dákun ṣàánú wa. torí de eléyìí Islam Ibn Taymiyyah rahimahullah wọn lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó bá ti gbé ìwé kálukú fún ẹni tó gbàgbọ́ wọ́ọ̀tún ẹni tó gbàgbọ́ owó sí tí wọ́n sì ṣe ìwé kálukú kọ lọ́rùn yuhasabu Allahu al-khalaiq ọlọ́run bá wá ṣe ìṣirò fún àwọn ẹ̀dá rẹ̀. èyí tá a bá wò bí wọ́n ti ṣe wí wọ́n ń tọ́ka sí pé gbogbo ẹ̀dá pátá òun náà ni wọ́n ṣe ìṣirò fún ṣùgbọ́n o á rí i pé aláwọ̀ ẹni tí wọ́n wà lẹ́nà láì ṣe ìṣirò fún wọn àwọn ti kú mbẹ́ wọn à ní ṣe ìṣirò fáwọn kí ẹ bó ṣe wá náà àdéhùn Abdullah ibn Abbas radiyallahu anhuma òǹkà ẹni náà ẹ̀rọ anabi sallallahu ti sọ fún wa jẹ́ kí ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin láti seventy thousand tó wà àlùjánà láì ṣèṣirò fún wa. tọ́ wa yakhlu bi abdihi báwo lọ́nà wọn ṣe ṣèṣirò fún wa ètò wa nù yà Aisha radiyallahu wọ́n ní báwo lọ́nà wọn ṣe ṣèṣirò fún wa ìní pé ọlọ́run ọba ọ̀dà pẹ̀lú ẹrú rẹ̀ olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba yóò máa mú gbà àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣẹ̀ wọ́n máa fi hàn pé o ṣe báyìí o ṣe báyìí yóò máa ní bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ́ẹ̀ ni Ọlọ́run mo ṣe bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀. kẹ́kẹ́ bọ́lá wa ti ṣàlàyé léyìí fún wa nínú Al-Qur'an tánàbí Muhammad sallallahu alayhi wa sallam táwọn náà ti ṣàlàyé léyìí fún wa nínú sunna wa. ọwọ́ nínú àdìsí Abdullahi ibn Umar radiyallahu anhuma ó ní Ọlọ́run ọba wa yóò sùn máa wọn ẹrú rẹ̀ àwọn ẹnìkan nu wa yóò súnmọ́ ọlọ́run ọba rẹ̀ hatta yaba kanafahu alayhi títí ó fi súnmọ́ ọlọ́run ọba pẹ́kípẹ́kí fa yaqul ọlọ́run ọba máa sọ pé amalta kadha wa kadha ó ṣe báyìí báyìí báyìí báyìí níjọ́ báyìí báyìí ẹ̀rú ọmọ bẹ́ẹ̀ ni fa yuqarriruhu yóò máa gbà bẹ́ẹ̀ yóò máa gbà bẹ́ẹ̀ lẹ́yìn náà ọlọ́run ọba wa máa sọ pé inni satartuha alayka fi dunya mo bọ́ èmi ó sì ṣàforíjìn rẹ̀ fún ọ lónìí láyé allahu akbar eléyìí jẹ́ tolùgbàgbọ́ òdodo thumma tutwa sahifatu hisabe báyìí wọ́n pàwé iṣẹ́ tiẹ̀ dé wọ́n wéjọ pọ̀ wọ́n mú kó báyìí wọ́n máa ṣe fáwọn ẹrú ọlọ́run lódodo wọ́n máa kó ṣe báyìí wọ́n máa jẹ́wọ́ wọ́n máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fọlọ́n fọlọ́n ni òkè ṣe fẹ́ yàn wọ́n máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fọlọ́n bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wípé mo ọ láti rí láyé èmi tí mo bọ́ láti rí rẹ̀ láyé tí ń tú àṣírí rẹ̀ fáwọn èèyàn mo ṣàforíjìn rẹ̀ fún ọ lónìí. ẹ tún àwọ̀ ọlọ́run ọba wa níbi tí kẹrẹ̀ dé àtàánú rẹ̀ sáwọn ẹrú rẹ̀ lódodo àlóhùn pẹ̀lú ẹrú ní ọjọ́ wà ẹlòmíràn tún ní gbọ́ nígbà yẹn bó ti bọ́ láti rí láyé ló tún bọ́ láti rí lọ́wọ́ àlùkìyàmà yàtọ̀ sílẹ̀ yìí ló tún á ṣàforíjìn rẹ̀ fún ọlọ́run ọba dàkún síbẹ̀ fún wa. ṣùgbọ́n àwọn míì àwọn kèfèrí فينادي بهم على رؤوس الخلائق ọlọ́wọ́ bó pè wọ́n níwájú gbogbo èèyàn munafiki kufaru ọlọ́wọ́ bó pè wọ́n wájú gbogbo èèyàn ó kó wọn dá wájú àwọn èèyàn. sẹ́wọ̀n kọ́ àwọn náà wọn ò lójútì àbí bẹ́ẹ̀ kọ́ ni torí kó ju wọn ti fọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí ẹni tó lójú lójú tì ojú wọn ti fọ́ torí tí ọba afọ́ kí ló dé tẹ fọ́ lọ́nlẹ̀ tẹ̀ ń sin kàmí tó yàtọ̀ sọ́nà ayọ́ al-kuffar tójú yín ọba afọ́ kí ló dé tẹ fi kèfèrí sínú tẹ̀ ń gbé imáni hàn ayọ́ al-munafiqun torí àwọn ọlọ́wọ́ bó tu àṣírí wọn wájú gbogbo èèyàn jọ̀gbìndà al-qiyama torí pé àrìn hòhò tí wọ́n pẹ́wù sí lára ti ń sọ nù ní kọ̀rọ̀ kọ̀yẹ́kẹ̀fẹ̀ wùbólà lójú gbangba torí jẹ́ eléyìí báyìí ọlọ́wọ́ àwọn eléyìí làwọn tó parọ́ mọ́lúwa wọn ala la'natullahi 'ala zalimin ẹsẹ̀ tiẹ̀ gbọ́ o ègún ọlọ́run kọ́ máa jẹ́ ti àwọn alábòsí subhanallah. torí de eléyìí eléyìí fi hàn wá ipe olùwàgbọ́ òdodo báyìí lọ́lọ́run bó ṣe ṣe fóun tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah. torí de eléyìí àwọn kèfèrí فلا يحاسبون شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى ولا كفري أعني تشيروا فما muhasabata man tuzana hasanatuhu wa sayyi'atuhu ní ìṣirò ẹni tá a fẹ́ wo dáadáa àtàìdá rẹ̀ ẹ dákun máàl kófòrì ayò hasanatin lil káfir pẹ̀lú pé yẹn jẹ́ kèfèrí dáadáa wà lẹ fẹ́ sọ pé kèfèrí ni ẹ pè yẹn kèfèrí ẹ tí wọ́n ní wọ́n wo dáadáa àtàìdá rẹ̀ dáadáa wọn ní máa ṣẹ́kù pẹ̀lú kèfèrí tó bá dáadáa ó ti gba ládàá rẹ̀ láyé kí ló wá ṣẹ́kù òsì tọ́sẹ́kù jà ìdá lọ nítorí di eléyìí kèfèrí wọn ò ní ṣe ìṣirò fún ní ìṣirò pé dáadáa rẹ àtàìdá rẹ káwọ èwo lọ́pọ̀ jù tẹ́lẹ̀ dáàmà kí ni tọ́ jù kí ni tọ́ wà fún àìdá ni kì ṣe pé kí ni tọ́ pọ̀ jù kí ló ṣe gan àìdá kí gan jẹ́ aláìdá ọ̀nà wo lọ́rìn ọ̀nà àìdá kí ni nọ́mbà ilé rẹ̀ ilé àìdá sòkí wọn ara fẹ́ wọn wò wọ́n tó bá gbọ́ àmì èèyàn gbọ́ lọ́rọ̀ bá gbọ́ ṣé wàá sọ pé ó ní dáadáa àbí ẹni tó sọ pé ẹ dákun so kò ní dá kẹ́ ẹ mọ wọ bàtà wọ ṣọ́ọ̀ṣì hmm, kò ní dá kẹ́ ẹ mọ wọ bàtà wọ ṣọ́ọ̀ṣì <laughs> àwọn àṣọ pé ókè mọ wọ bàtà wọ ṣọ́ọ̀ṣì ó túmọ̀ sí pé ẹ ti rúùlù ní wọ́n ń ṣe ń ṣọ́ọ̀ṣì ráìtì nù tá a bá yọ wọ bàtà tí wọ́n wọ wọ bẹ̀ àbí òye gbogbo nǹkan yòókù wọn wà pàfẹ́ síbẹ̀ ni. Ah, ah. gbogbo wọn aịdani, ni àti wọn orin tí kọ àìdáa ọ ijó tí wọ́n ń jó àìdáa ìlú tí wọ́n lù àìdáa àwọn gan ń kọ́ aláìdáa àwọn anìtẹ̀ bá yọwọ́ bàtà ah, wọ́n ń pẹ́ wọ́n tó dé bàtà kó fífi là sẹ́sẹ̀ alálà wọn. oríṣi eléyìí ló ti pé kò gbogbo rẹ̀ àìdáàni torí la hisaba lahum kò sí ìṣirò fáwọn walakin tu'addu a'malukum níṣẹ́ ni wọ́n kà ká wọ́n ti ṣirò àwọn sẹ́tàn gbélé ayé ṣe fún wọn àìdá wọn fatuhsa wọ́n ti ṣe ṣirò rẹ̀ fayuqafuna 'alayha wọ́n ti ṣe wọ́n fi wọn wọ́n yuqirruna biha wọ́n sì gbà wọlé pa ṣe bẹ́ẹ̀ wọ́n yujzawna biha ọlọ́wọ́n bó sì fi wọn yóò sì san wọn lẹ́sàn-án rẹ̀. ọlọ́run bọ́ san ọlẹ́sàn kí wọ́n lọ ẹ̀sán tí ọba jẹ́ ti kèfèrí náà rí iná náà ni torí rẹ̀ àwọn kèfèrí yẹn ọlọ́run ní fala nuqimu lahum yawmal qiyamati wazna kò sísìrò kò sísun àkàdá gbèsè rẹ̀ fún àwọn kèfèrí afúlán ó sun wa ó mọ̀ ń wà fún nǹkan kan tó wúwo ni àbí òye wa àwọn nǹkan fúyẹ́ òsùn wà lẹ́fẹ́ gbélé so nítorí délé tí dáadáa àtàìdá bá wà lẹ́ẹ̀mọ́ pé lórí sàn pé olówó ojú àwọn ti wọn automatically hundred percent àìdá náà ni torí ọlọ́run láàánú ṣèṣirò fún wa torí délé ẹ̀rí bẹ́ẹ̀ lórí pé àwọn kèfèrí àní wọn àwọn iṣẹ́ wọn nítorí pé wọn ò lẹ́sàn kankan lọ́rùn àti ní san lẹ́sàn kan lọ́rùn nípa asẹ́ tí wọ́n ṣe ń lé ayé kọ́nà àwọn ọba àti dáadáa ọlọ́ni wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an mansura àwọn ọba wa dojú kan tí wọ́n ṣe níṣẹ́ asọ́di eruku tí atẹ́gùn gbé dànù gbogbo nǹkan gbélé ayé ṣe wọ́n kọ́ sọ́ọ̀tì kalẹ̀ wọ́n kọ́ sọ́ọ̀ hospital wọ́n tún gbẹ́ kànga kalẹ̀ wọ́n tún ṣe borehole kalẹ̀ wọ́n tún wọ́n tún wọ́n tún bu àwọn èèyàn lówó wọ́n tún dáṣọ sí wọn lọ́rùn wọ́n tún ṣe oúnjẹ sí wọn lẹ́nu faja'alnahu haba'an mansura gbogbo pátá lásọ de ruku tàtẹ́gùn gbé dànù jọ gbẹ̀ndà kìyàmà ọlọ́mọ sì ti wà bẹ́ẹ̀ torí ẹ̀ wọ́n ní kẹfìrí nílé ayé ń bì tó bá se dáadáa ọbọ̀kùn lọ́rùn ẹrú ó ṣe sàárà ó se ṣẹ́ dáadáa á san lẹ́sàn rẹ̀ nílé ayé ń bì ṣùgbọ́n lọ́rùn kọ́ kọ́ lẹ́sàn kankan bẹ̀ torí ẹ̀ wọ́n kú oríire tó jẹ́ mùsùlùmí ó kú oríire tó jẹ́ mùsùlùmí torí délé àwọn olùmọ̀ àwọn sọ pé nínú àwọn kan wípé dáadáa rẹ̀ tó ṣeun kó ṣe sábà bíi kíyà rẹ̀ ó dínkù ìyá náà nípa àmọ́ dáadáa yín kó ṣe sábà bíi kíyà yín ó dínkù. gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ fún Abu Jahal Abu Lahab Abu Lahabi ìgbà tí wọ́n bí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọmọ ọ̀dọ̀ ẹrúbìnrin rẹ̀ tó ní olùkọ́kọ́ ẹni tó kọ́kọ́ wá fún Abu Lahab níròyìn ikú wọn ti bí anabi sallallahu alayhi wa sallam nítorí ká Abu Lahab tẹ́rí yẹn ọ̀nkù lọ́jẹ́ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́run sì torí kọ́ jọ́ ń kó anabi ńgbà tó ti jó lórí ibú kọ́ lọ́wọ́ mọ́ta kọ́ mọ́ lẹ́ sáǹpù rẹ̀ mọ́ lórí wọ́n wá gbé bàbá. bàbá rẹ̀ and then what ọ̀rọ̀ oh, ma anabi gan anabi nuha wọ́n á sọ pé wọ ọkọ rẹ̀ ojú òríyàwó anabi òríyàwó anabi mo wá parí sí torí dẹ man abọ́tọ́ abihi amalo lam yusra abihi natabu gbogbo ẹni tíṣẹ́ rẹ̀ bá sọ fámìlì kan kò lè sọ dára wájú torí de eléyìí ìgbà tí Abu Lahab wípé wọ́n mọ̀ sí bí anabi sallallahu alaihi wasallam lọ́ba inú rẹ̀ dùn lọ́ba ló ń fún ẹrú yẹn lómìnira rẹ̀ eléyìí ọ̀ràn àdé wípé wọ́n mọ̀ sí torí rẹ̀ dín ìyà sàárè kù fún díẹ̀ díẹ̀ ńgbà mi tó ń ti pé kèfèrí ni tó eléyìí túmọ̀ sí pé kèfèrí ó ṣeé ṣe látàrí dáadáa míì tó ṣe wọ́n dín díẹ̀ kù fún nínú ìyà sàárè. torí de eléyìí eléyìí fi hàn wá ipò di ọwọ́ wa jẹ́ máa ká páyà jọ gbẹ̀ndà kìyàmù ọba yẹn lẹ́rù pípọ̀ ọba yẹn lẹ́rù pípọ̀ ọjọ́ tó ṣe pé kò síbi téèyàn lè sá sí ọjọ́ tó ṣe pé kò síbi téèyàn lè gọ sí ọjọ́ tó ṣe pé gbogbo téèyàn sì sẹ́nà wọn ò hàn yàn níwájú àwọn adájọ́ ilé ayé òtítọ́ lè di irọ́ irọ́ sì lè di òdodo bí kálukú bá ṣe gbó ẹnu sí gbogbo àwọn nǹkan tá a ní gẹ́gẹ́ bí prove láti fi kí wọn lẹ́yìn lórí àwọn ẹjọ́ wa dá márùn lé ayé wọ́n lè sọ́dọ̀ tó bá ń tẹ́ mọ́ àwọn àwọn èyí tí ẹlòmíì kó lọ́tọ́ jẹ́rọ́ wọ́n lè sọ́ di òdodo mọ́ra wọn lọ́wọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé nínú òfin ọlọ́run ẹjọ́ ilé ayé kọ́dà kó jẹ́ ṣẹ̀ríà court kò lè sọ tí ń ṣe haramu di halal kò sì lè sọ halal di haram ṣùgbọ́n ẹjọ́ ilé ayé nù ọlọ́run bó tún dá tó bá di lọ́la kìyàmù kátó wá pé ẹjọ́ ilé ẹjọ́ ètò ìsìnkú wọn àbẹ́ẹ̀z torí di eléyìí báyìí ìjọgbìn dà kí ámì yẹn ó bá yẹn lẹ́rù gan àti gbogbo ní tàǹsí ńlẹ̀ ayé lónìí gbogbo ẹ̀ ni wọ́n gbogbo ní tàǹsí ní ni wọ́n ń gbogbo ní tàǹsí ní gbangba ni wọ́n ń kò síbi tá a wọ̀ pátápátá gbà lókun ìgbà tẹ́mi bá sì ń bẹ lára wa tá a sì ń kankan tí wọ́n ní eléyìí tí bá sí gbogbo ẹni tó bá mọ núrò bẹ̀rù láti bá nǹkan nù wé sí òun tí ọ̀dà kò ní í wo òun kápá ìdá òun ọ̀pọ̀ ju dáadọ́ lọ lóòótọ́ àlè ṣe ká má sẹ́lọ̀n kò sí bá a ṣe lè ṣe táà ní sẹ́lọ̀n ó kùn bàtà ìbá ti ṣe màláìka ṣùgbọ́n kéèyàn gbìyànjú láti jẹ́ kí dáadọ́ òun ọ̀pọ̀ nítorí pé tó máa ti ń ṣe dáadáa pẹ̀lú àwọn àìdá míì máa ń ṣe àdáadáa yẹn ó máa pa ìdá rẹ̀ innal tí wọ́n gbé wèsẹ̀ rẹ̀ lé lọ́wọ́ ẹ dákun irú kí ni a fẹ́ bá nù wèsẹ̀ wa irú rẹ̀ ní ká máa ṣàpèjúwe pẹ̀lú sẹ́dá àmàṣe ńlẹ̀ ayé nì. káàtì ìjọ́tọ́ lọ́wọ́ bó ṣèṣirò fún wa ìṣirò níwájú ọba arínúròdì almuhaimin alkhabir alalim ọba tí nǹkan kan pamọ́ sí tó nímọ̀ nípa gbogbo nǹkan tó ṣe pé ètò pamọ́ ó níwájú ọlọ́ dọ́gba pẹ̀lú èyí tó hàn lọ́dọ̀ tìyìn kò sí ń tọ́ pamọ́ lọ́dọ̀ rẹ̀ ẹ jẹ́ ká páyà ọjọ́ yìí ká ti torí rẹ̀ ká ti dáadáa nítorí ẹlẹ́sìn rán nàbí wa Muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀pọ̀lọpọ̀ àdé ìtọ́jú ọ̀kan yìí kí ló dé tí wọ́n sọ pé wa malaikatihi wa kutubihi wa rusulihi wal qadari wal yawmil akhir wọ́n ní kí ló fà àwọn olùmọ́ni nítorí péjọ gbé ní alùkìyàmà bá yẹn lẹ́rù púpọ̀ ọba yẹn lẹ́rù púpọ̀ torí ẹni tó bá bẹ̀rù ọlọ tó sì rántí jọ gbé ní alùkìyàmà kò sí tàbí ṣùgbọ́n yóò ṣe tọ̀lọ̀ kò sí tàbí ṣùgbọ́n yóò gba àwọn màláíkà gbọ́ yóò gba àwọn òjíṣẹ́ gbọ́ yóò gba àwọn tírà gbọ́ yóò gba kádàrà gbọ́ àmì tí ọ̀gbọ́lọ́ngbọ́ tí ọ̀gbọ́lọ́ngbọ́ tí ọ̀gbájọ́ gbẹ̀ndẹ̀ àkèyàn gbọ́ ó súnmọ́ kọ́mọ́ ìbẹ̀rù ń bẹ nínú kíkó tí wọ́n kó wa jọ jọ pé ndé alùkìyàmà tó ní rọ́ọ̀wà ọ̀wà tí gbogbo owó rira wa àtẹni àkọ́kọ́ àtẹni ìgbẹ̀yìn àwọn tí a ń gbọ́ròyìn wọn àwọn àádáwa àwọn sẹ́múdáwa àwọn akóhùn sọ́ọ̀lẹ̀ àwọn èèyàn anabi shuaib àwọn èèyàn firawuna àti firawuna anabi musa àti haruna àwọn ẹni ọlọ́run gbogbo àtàwọn ẹni tó ọlọ́run gbogbo tí gbogbo wọn pàdé náà wàlẹ́ ọba yẹn lẹ́rù ọba yẹn lẹ́rù tí yẹn bá fẹ́ hùwà ọ̀daràn kó ara ti jọ yìí tó bá fẹ́ ṣe dáadáa kó ara ti ọjọ́ yìí àǹfààní tí ń bẹ fẹ́ni tó fẹ́ ṣe dáadáa tó ara ti jọ gbẹ̀ndẹ̀ alkiyama ó ní pé zàlíkà yóò rí ìfowópamọ́ ìkìlọ́f eléyìí àmú kò sí nítorí tọ́lọ̀ gbogbo ẹni tó máa rántí jọ gbẹ̀ndẹ̀ alkiyama tí ó bá ṣe dáadáa yóò ṣe dáadáa nítorí tọ́lọ̀ gbogbo ẹni tó sì fẹ́ ṣàìdá tó bá rántí jọ gbẹ̀ndẹ̀ alkiyama yóò ṣe dáadáa nítorí kò sẹ́ni tó fẹ́ bá ìdá pàdé bẹ́ẹ̀ làwọn olùmọ̀ sọ pé wala taktub bi khatika ghayra shay'in yasurruka fil qiyamati an tarahu ọ̀ gbọ́dọ̀ fọwọ́ rẹ̀ kàn kankan yàtọ̀ sí tí ó dùn mọ́ láti rí tó bá jọ gbẹ̀ndà al-qiyama bẹ́ẹ̀ náà lẹ́nu rẹ̀ má fi sọ kankan yàtọ̀ sí tí ó dùn mọ́ láti gbọ́ kú ọ lọ sọ tó jọ gbẹ̀ndà al ojú rẹ̀ má fi wo nkankan yàtọ̀ sí tí ó dùn mọ́ láti rí inú ìwé iṣẹ́ pé ń lo láti rí inú ìwé iṣẹ́ rẹ pé bẹ́ẹ̀ ló gbẹ́sẹ̀ rẹ lọ. ọpọlọ rẹ má fi ro nǹkan kan yàtọ̀ sí tí ó dùn mọ́ ipe ń lo fi ro tó bá jọ gbẹ̀ndà kìyàm ọlọ́run kó fèmí pẹ̀lú yín kó fi mànà ọlọ́run ọba kó fèmí pẹ̀lú yín lọ́kàn náà ti gbọ́rọ̀ tí ìfẹ́ tó sàǹfààní jù nínú rẹ̀ ṣiṣẹ́ ọlọ́run ọba kó sọ èmi pẹ̀lú yín nínú ìyà aná ọlọ́run ọba kó má sì wá lọ́mọ aná ọlọ́run kó gbà wá kó là wá níbi wàhálà jọ gbẹ̀ndà kìyàm kó sì wá lẹ́ni tó ṣe yí pé wàhálà rẹ̀ yóò pín àlùjánnà ni má ṣe wá lẹ́ni tó ṣe pé wàhálà rẹ̀ ọ̀ wà lọ pin sínú náà ọlọ́run àkó ṣe wá lẹ́ni tó máa tẹ̀lé tàn nàbí Muhammad sallallahu alayhi wa sallam kó fi fẹ́ dáadáa sí lọ́kàn kọ́rọ̀ alọ́run láti máa ṣe kó fi ìkórìíra ẹ̀dá sí wa lọ́kàn kó lè wà jìnnà sí ṣiṣẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu Number one gẹ́gẹ́ bó ṣe ti wá nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa síwájú pé àwọn àdùnkùn náà pé wọ́n dúró dọ́gba láàrin àwọn ìtẹ̀lélà àti àwọn ìṣẹ̀bí alátara pé àwọn gbàgbọ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ni ọlọ́run lè forí di tí yẹn bá ṣe tí yẹn bá túbọ̀ lọ́dọ̀ lọ. tí wọ́n fẹ́ bèrè pé àwọn ẹ̀ṣẹ̀ kan tó jẹ́ pé ìyà ó ti wà fún pé bóyá bí ẹni tó bá lọ wo nǹkan kò ní ní ìrun púpọ̀ forty days nígbà bá báyọ̀ pé àpòun ah, ṣe báyìí o táàdé tí mo pè é sọ̀rọ̀ pé kò ní ní forty days tó tó á lò ní ṣùgbà tábà máa sọ pé ìyá yẹn á sì ṣe padà bọ́ lọ́wọ́ ti mójú tó bẹ̀rẹ̀. alhamdulilayi ìyá tánàbí sallallahu àbí ẹsẹ̀ tánàbí sallallahu alaihi wasallam tọ́tọ́ ka sí pé gbogbo ẹni tó bá sẹ́rù rẹ̀ irú ìjìyà báyìí ní kíákíá ó ń retí rẹ̀ bí ẹni tó lọ sílé oúnjẹ ń wò tánàbí sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run ọba ò ní gba irun rẹ̀ fógójì ọjọ́ náà ní ọ̀kan nínú irun rẹ̀ tó bá kí fógójì ọjọ́ sẹ́nìkan máa sọ pé ń látàrí yìí òun ti ṣe òun sì ti túba sáàsọ ipe lẹ́yìn ìgbà tó yẹn wọ́n sì sọ ìyà tí ń bẹ fún pàtó ní kíákíá yàtọ̀ sí èsì tó ń retí rẹ̀ tí túba ikú irun kan nínú irun tó bá fógójì ọjọ́ kí tí ẹni tó bá yẹn á sọ pé ni abaani àní sọ àbí àtúnsọpọ́nà ọ̀bọ̀ nígbà àrùn rẹ̀ náà ní sílẹ̀ alhamdulillah ntí àwọn ẹ̀rí òfin ṣẹ̀rí àtọ́ka sí fún wa nípa arú ẹ̀ṣẹ̀ tí wọ́n ti sọrú ìyà tí ń bẹ fún yàn lórí rẹ̀ báyìí òun náà ni pé ọ gbọ́dọ̀ kírun ogójì ọjọ́ yìí bọ́fẹ́ bọ́pọ̀ ọ gbọ́dọ̀ kírun ogójì ọjọ́ yìí ṣùgbọ́n kò bá àtúbá ọlọ́run bò ní gba ìrun ogójì ọjọ́ yìí lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n àǹfààní tútúbà rẹ̀ ni pé ọlọ́run bò ní tìtorí rẹ̀ fìyà jẹ́ lọ́rùn ọlọ́wọ́ bò ní tìtorí rẹ̀ fìyà jẹ lọ́rùn ṣùgbọ́n ìrun yun sẹ́ wọn à ní gbà fún torí pé ẹ̀ṣẹ̀ tó ti sẹ́yìn ó ti dìklẹ́à ìrun tí ó kì fógójì ọjọ́ ìgbésẹ̀ ọlọ́wọ́ bò ní gbà ṣùgbọ́n àǹfààní tútúbà rẹ̀ ó ní pé ah, ọlọ́wọ́ bò ní tìtorí eléyìí kọ́ wa fìyà jẹ tó bá di lọ́la kìyàmù tí yóò àjẹ nǹkan míyà ni ó kó yà jẹ kò ní jẹ léyìí Allahu a'lam. Amatu. Alaikum salaam. ènìyàn ó dà kọjá látàrí pé àná à ń ṣe kẹsàn-án pé ó tí ìṣe pé Islam gbà pé ó lè jẹ bí ìtọ̀rú ọ̀pọ̀ láti ìjọ ìrùn kámọ́ lọ kírun láti kò dáná ènìyàn dá kíyá dúró síbi nǹkan yìí à ń nǹkan tí ò pé ká pé ń pè rùn lè ti torí yẹn ká lọ kírun. tó sì jẹ́ pé nǹkan yẹn kìí ṣe nǹkan tó jẹ́ pé lábẹ́ ṣẹ̀ríà ṣẹ̀ríà náà ní ká ṣe àti lè ti torí rẹ̀ fi rúnlẹ̀ kí á lẹ̀ mà tí ṣẹ̀ríà ní tẹ̀ ń bá ń ṣe lè fi rúnlẹ̀ náà rí. tẹ́ ẹ̀ máa ń ṣe lè fi rúnlẹ̀ wọ́n ní tí ẹ̀ máa ń jẹun nǹkan míì wọn. tẹ́ ń bá ń ṣe náà náà wọ́n ní tẹ́ bá tẹ́ bá fẹ́ gba ẹnìkan lẹ̀ ẹ fẹ́ gbẹ̀mí ẹnìkan là náà àbí dúkìá nìkan wọ́n ní tọ́ táwọn èèyàn bá ń jà tẹ́ ń sẹ́tù wọn eléyìí ò sí ń bẹ̀ ń bẹ̀ bá kírun tẹ́ máa sẹ́tù. so nítorí di eléyìí ṣé ọdọgba ẹni tẹ́ gba ẹ̀mí rẹ̀ la àti sẹtúmẹǹtì sọdọgba wọn jọra wọn àwọn oníkan lè mara wọn kó àwọn ń gò táwọn náà bá ti làwọn àwọn ń gò ẹ tó alákòlè ń tí o máa sínú tíṣẹ̀rí afá ìgbà yẹn ọyẹ kẹ túká mbẹ tẹ máa ti tún kẹ lọ kí ọ. bọ̀tùkọ̀ burú lábẹ́ pé irun alèkí láago kan àyè rẹ̀ náà sì tún bẹ ti dàgò méjì tí n tá à ń ṣe tó bá mú akírun láago méjì à ń bẹ lọ́nkọ́ má burú àbí òye wa à ń bẹ lọ́nkọ́ má burú. Wọ́n á torí rẹ̀, wọ́n á pa àrùn parun láti fi ọjọ́ wípé láti káwá kò tún rẹ̀ pé tó máa mú bọ́ǹdù wọn àánú padà. ìtawà ń sọ tá a máa kojú òkété ìbára kí òun làwọn kan lè sọdọ aago méjì ó náà ní nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ṣùgbọ́n tí ẹ̀sìn ọ̀sọ́ pípẹ́ ti torí rẹ̀ má lọ kírun bí pẹ́ẹ́pẹ́ ń lẹ́kṣọ̀ kan sọ ẹ̀ wá wò pé ṣé máa ní kẹ́ lọ kírun wọ́n ti fẹ́ parí so ẹ kẹ́ parí lẹ́ẹ̀kan kẹ́ lọ kírun so aago kan ti lù títí half past one lẹ́tọ́ fi bẹ́ẹ̀ lẹ̀ àǹbẹ̀lọ̀ nǹkan ma bọọlụ àmọ́ bọ́ọ̀lù ló ń wò ẹ́ àwọn aṣọ kínní kan ọ̀fẹ́ mísì kankan nu bọ́ọ̀lù yẹn ọ̀daràn lélẹ̀ kí wọ́n á tó ń wò bọ́ọ̀lù tó ṣe kí o ìyẹn táwọn ti ń ọba ti wọn ó tún ráyè nọ́mbà tírì. ọ̀yọ́ wá pọ̀ ní mọ́tò ẹ̀bí amọ́tò sí ẹ̀wọ̀ láti ẹ̀sìn tàbí àti mọ́tò ìlú. àwọn sọ pé àfà ẹ̀ ṣàdúrà fún wa. so ẹ̀yin mùsùlùmí tó tọ̀ wọ́n ìpínlẹ̀ kó jẹ́ ẹ́bí ti àwọn òjẹ̀ gbọ́ pé gbàgbọ́ ẹ̀ tí a bẹ̀rẹ̀ sí mọ̀ sàlàyé fún báwọn pé. kò ní ìdí àlàyé àti ṣàdúrà àti ṣàdúrà àgbọ̀ sẹ́yìn la fẹ́ ṣe fún sẹ́nu kọ́ àwọn pa àgbọ̀ ti pè sẹ́yìn la fẹ́ ṣe fún ọba tá a ṣe fún ti gbọ́ tọ́jú ẹ bó ṣe jẹ́ ọba tẹ ọlọ́run kọ́ ọmọ ṣe ti bídẹ́ àwọn kò sí tọ́ka wọn mọ́ torí pé ńgbà tẹ́ ẹ ti wọ mọ́tò tí mọ́tò fẹ́ gbéra ẹ ti ṣàdúrà náà ńgbà tí mọ́tò ti fẹ́ move Allahu akbar Allahu akbar Allahu akbar subhanalladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin. وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واطوي عنا بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إنا نعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل سهيتي سعدوها لازم أكون سنة وسنة سنة كما سعدوها كما súnà سكي àbí òye wọn á ní àfẹ́ fún aládùá àti sàdùá àgbọ̀ kìí sẹ́yìn la ṣe fún ọba tá a ṣe fún ti gbọ́ àbí òye wa àti wọn mọ́tò rí bẹ́ẹ̀ tí ìrìn òru la fẹ́ ní àfẹ́ fún aládùá àti ṣe wọn làwọn gbọ́ ṣé ẹ̀yin la fẹ́ ṣe fún ọlọ́run tá a fẹ́ ṣe fún ti gbọ́ ẹnìkan bá ní tọ́. á rí àfi kọ́ sàṣà èsì ni kọ́kọ́ ọmọ dànù lónìí. torí nígbà tá a ti ní a ti ṣe ẹnì kan láyà pé òtún fẹ́ ṣàdúrà mọ́ àwọn arìn jìnnà díẹ̀ lẹ́nìkan ṣàdúrà o èsì ni ọmọ dànù lónìí. wọ́n so nígbà tá a wá wọn ò ṣe dá ọkọ̀ náà so nítorí pé táwọn gbàgbọ́ ọ̀bọ̀ ọpọlọ títí bẹ́ẹ̀ náà tẹ́ ẹ bá fira yín níta sọ láwùjọ àìmọ̀kan nù tẹ bá fira yín lẹ̀ fáwọn aláìmọ̀kan kọ́ ma fà yín ká ẹ̀yin náà maka aláìmọ̀kan ìpẹ́ so ẹ gbọ́dọ̀ jẹ́ kí ìmọ̀ yín ọmọ kọ̀ǹtró yín ni ètò kan àwọn kan fọ̀ fọ nfàkúfà afẹ́rin yín bì àwọn wá yín ẹ̀rí wa ká lọ à ń pè yín gbogbo ẹ̀rọ lọ́ọ́ máa dáhùn ó dorí sí irú wọn. gbọ́dọ̀ jẹ́ kí ọmọ kọ̀ǹtró rẹ ni wà ilá kásìkò níta àwọn gbàgbọ́ ni pé tí wọ́n bá sì máa pariwo fati alilafi ibi tá a lọ yìí o ọlọ́ọ̀ba àwọn kẹtí máa dáná wọn jà bá wọn lọ́nà àwọn tí wọ́n ṣe kí wọ́n ṣe kí wọ́n ọ̀nà mẹ́jọ dìgbò ìgbò mẹ́jọ ọ̀dọ́ náà. àwọn ò tí gbà kí wọ́n ṣàdúrà. nítorí délé ìgbà tí wọn náà bá wá ń sọ̀rọ̀ àrẹ́lẹ̀ tó ń sọ̀rọ̀ àrẹ́lẹ̀ wàá rí pẹ́sì yẹn gan ò ní tontori tẹ́lẹ̀ sọmọ wa ni ẹ mùsùlùmí kan wa ni tọ òun kúkú mọ irú islam tiẹ̀ tó ń ṣe òun ṣàdúrà a ṣé ọ àmúlọ ni wọn ló ń pe tọ ọlọ́rọ̀ bó ti kẹ mà ẹ màkà ló ń yọ yín lẹ́nu tó tóbi lórí yín bí fìlà tẹ dé yẹn tó ti jẹ nàmbà fọ nàmbà fọ. àmọ́ sọ pé wọn lẹ́yìn tí wọ́n bá bí láti lè zina bí wọ́n ti sọ yorùbá yẹn nìyẹn pẹ́ni tí wọ́n bá bí láti lè zina kò gbọ́dọ̀ sí máa ilé wo ni lè zina gà. ok nto nto yẹn mean mọ n bọ wọn ní mùrọ́dù láyé dìfáwọl ìrọ́d bẹ́ẹ̀ lófin ṣẹ̀rí àṣọ ntí mo mean kò lè ti tí wọ́n fi oppose yẹn dànù torí yẹn kọ́kọ́ sọ̀tà kọ́kọ́ so nítorí di eléyìí báyìí wọ́n ní ẹni tí wọ́n bí látara zina kò lè ṣẹlẹ̀ máa mú kí ni ó di lọ́ọ̀tì máa ṣe tó ràn ọmọ fati àkèyìn kìí sàlùwàlà abẹ́gbìn gan ló náà kẹ́là kìí sẹ̀yìn ọmọ dáadáa ni kò sí tó ṣe kò sẹ́lọ̀ látàrí kó ṣe wálé ayé àwọn ẹni tó pè wálé ayé gbọ́nà àbàjẹ́ ńlọ dára ọlọ́run ti ti sọ òdodo sí lọ́rọ́ ọlọ́run wala taziru waziratun zero ukhra ara ẹrù ẹ̀ṣẹ̀ kan kò ní rí ẹrù ẹ̀ṣẹ̀ lómi. torí de eléyìí tóun bá pé májẹ̀mú téèyàn á fi jẹ lèmáàmù téèyàn á fi kírun fáwọn èèyàn tí fi síwájú kan fáwọn èèyàn occasionally àbí permanently yóò kírun fáwọn èèyàn mọ̀nà. kò sí tó lè di lọ́wọ́ torí ẹni táwọn fòkàháwò sọ ń bẹ̀ yẹn fòkàháwò tó sọ ntọ́fà táwọn fi sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ní mọ́nsibul ìmàmẹ́tì mọ́nsibul kàmáàlì wọ́tàmà àyè ìjẹ́lẹ̀mọ́mù àyè pípé ni àyè pípé ni wọ́n lọ́ máa zì náà sì pé torí wọ́n lè máa pé ìwọ owó ìwọ owó àbí òye ọwọ́ pé ìwọ owó òun pé sọ àyè ká pé lè mọ́mù ni wọ́n á jáde tí wọ́n sọ̀rọ̀ tó náà sọ̀rọ̀ zì náà dáhùn ni ah, ṣé ìwọ náà. àbí òye wala taqrabu zina ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ayé àti lè má mú ká lónìí wala zina ọgbà pé bó ń ṣe wá. sòkè wọn lè máa wò wò bẹ́ẹ̀ ṣùgbọ́n wala taziru waziratun wizra ṣé òun ọmọ tí bí gbára zina ló ṣe zina bí gbára zina kò zina torí di eléyìí báyìí nínú òfin ẹ gbọ́dọ̀ pé lọ́mọ zina gan ẹ gbọ́dọ̀ pé lọ́mọ zina torí gbọ́dọ̀ sọ ẹ̀tọ́ rẹ̀ ibi tá a kàn ti máa zina ni pé tá a bá fẹ́ pín ogún kò ní bàbá ìyá nìkan ni ó jogún kò ní bàbá tí ó jogún kò sì ní bàbá tí di olówó olówó ńlá tí gbogbo èèyàn mọ̀ pé olówó ni bàbá kan wà lọ kó agbádá ńgbádọ́ tó kú ìgbẹ́ bá ní kó owó òwò ẹ̀rí bàbá olè ń bọ̀ bi ọmọ yìí ọmọ tí ò ní bàbá ni rú wọn àti gbọ́ dọ́mọ bí bí tiẹ̀ ti wáyé number five. aleykum salaam. bàtẹ́ lẹ́yìn kò túmọ̀ sí pé kọ̀kọ́rẹ́jì wa láti ṣe zina o kọ̀kọ́rẹ́jì wa láti ṣe zina o torí pé zina ọ̀dà ẹ̀rí ọlọ́wọ́ bá wọn gbà tí ọkọ̀ zina ọ̀nà tó gbà kọ́ ó ní agbára púpọ̀ ó ní wala taqrabu zina ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ kò sọ pé wàá tẹ̀sínú ẹ̀ gbọ́dọ̀ ṣe zina lá ó ní ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ torí má súnmọ́ nǹkan lágbára ju má ṣe lọ má súnmọ́ ta kọ ọbẹ̀ yìí ó túmọ̀ sí pé o gbọ́dọ̀ gbóòórùn rẹ̀ pé ṣé ń rùn dáadáa ṣé ń já fíkánfíkán àbí ọ̀já fíkánfíkán yàtọ̀ sí pé má jí ẹran tí mílò sàṣùn yìí jẹ o lè gbé kó o fi rún mú rẹ wò o lè wo pé wọ́n ti gé tóbi pọ̀ a wọn ò tiẹ̀ gé tóbi tó wọn ò dín dáa so àmọ́ náà ni má sùn máa ó túmọ̀ sí pé gbogbo tó lè wò tó lè mọ ṣe zìnnà má wò gbogbo bí tó lè lọ tó lè mọ ṣe zìnnà má lọ ọbẹ̀ gbogbo tó lè fọwọ́ kàn tó lè mọ́pọlọ rẹ̀ máa wá zìnà má fọwọ́ rẹ̀ kàn torí ẹ̀ náà lọ́fà ló fi jẹ́ pé ẹ̀sìn wa ti dáa jù tó bá ti lè fẹ́ tó bá ti lè ṣe tó lè gbọ́ bùkátà obìnrin torí ti gbogbo àwọn ọ̀daràn yóò kò lè sí lọ́nà mọ́ lókun ìgbà tí ìyàwó rẹ̀ bá ọ̀daràn so ó ti parí nù ọkàn wò wọ́n tí ń àmọ́ gbà sẹ́nu kọ fẹ́yàwó fẹ́yàwó náà lọ́fà lọ́pọ̀lọpọ̀ ọmọ tó ara tí máa ń rìn lọ. nítorí pé ìgbà tó ọba ti fẹ́yàwó àṣetán yóò rí ọ lò ẹ sì ti rántí pa Ànábì sallallahu alaihi wasallam nípa àṣetán ń sáré nínú ẹ̀jẹ̀ yẹn ó dijọ́ tá a bá kú ká àṣetán ò tó fi wálẹ̀ torí di eléyìí ọlọ́run ẹni tó ti fẹ́yàwó lọ́wọ́ o ètò sì ti fẹ́ yàwó ọlọ́wọ́ bọ́ ó tún àárín wọn sí o òní jẹ́ wọn ráṣẹ̀ tá ni number five. aleykum salaam. sallallahu alhamdulilayi wọ́n ní anabi wa sallallahu alaihi wasallam rí tọ anabi sallallahu alaihi wasallam ṣe pé tó bá lálàára àwọn àwọn lórí torí pé àṣetánì ò lè gbáwò àwọn wọ. máa sọ fún akóhùn rà nàbì lójú àlá tó ká gbàgbọ́ bẹ́ẹ̀ ni á gbàgbọ́ torí pé rírí anabi sallallahu lójú àlá anabi ló lè ṣeéṣe. so ẹ wàá pé báwo láti mọ̀ pé anabi lórí anabi náà lórí òun náà sá ní nǹkan kan tó ń nígbó káwọn èèyàn péjọ níwájú ẹnìkan tí gbogbo wọn máa bí léèrè kó wá béèrè kíta ní ohun a Muhammad sallallahu alaihi wasallam tó ọ parí náà nù. kí wọ́n á ní okùn tó gbà látàrí pé orí ànábì lójú àlà kò sọ́ọ̀dì kankan tó káwọn èèyàn rí lójú ayé rẹ̀ gan wọ́n jó lórí ibú kátó apọ̀ ànábì kó de rẹ kó torí kò lè ba wà nítòsí ànábì lálìjẹnà sọ àmọ́ pé orí lójú àlá lọ́wọ́ sọ mí di mọ̀láhùn ṣéwù irọ́ lásán gbogbo eléyìí àwọn òpùrọ́ súnfì tọ̀rí kọ̀ àwọn lọ́ka gbogbo orú nǹkan yẹn kún bàbàrà tí wọ́n máa ka búrúdà àbùsẹ́rì ipe àwọn fẹ́ rà ànábì lóru yìí yọ́n máa ka búrúdà àbùsẹ́rì yọ́n máa já náà sí pẹ̀lú mọ̀láyà sọ́lẹ̀ wẹ̀sẹ̀lẹ̀. دائما أبدا على حبيب خير الخلق كلهم يوم في جاء يوم في سيكبفون gbogbo ìgbà tó bá ti ka ẹsẹ̀ kan yóò fi mọ̀láyà yóò fi ṣègbè fún tó bá ti ka mí yóò fi mọ̀láyà yóò fi ṣègbè fún àbá yóò ka ẹnu rẹ̀ ọ̀fẹ́ bò torí pé búrúdà náà orin tó wà ń bẹ pọ̀ wọn lọ́ọ́ ka lóru kan kó ara nàbì ọkà bídí àkólé ara nàbì á ànábì ẹsẹ̀ ni tí a máa fi bídí àfi wá àti fẹ́ rí lẹ́yìn náà sọ ń bẹ nínú ìlànà ẹ̀sìn Islam kéèyàn purposely pé mo fẹ́ rà nàbì gan lójú oorun síra ni kọ́ lọ́ka lọ́ka ìtàn ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam wọ́n ròyìn ànábì fún ọbí ìgbà tó rí kó o sì tẹ̀lé lánàá rẹ̀ nítorí ọba ní kẹsẹ̀ nù laqad kana o fi rasulillahi uswatun hasana àwòkọ́ sí rere ń bẹ fúlára ànábì sallallahu alaihi wasallam àrírí gẹ́gẹ́ ẹ̀ ṣe wílò tọ́ ṣùgbọ́n kí ló ṣe tá a mà ọ̀nà wo lọ́gbà sẹ̀sìn tọ́pọ̀ amẹ́sí wa sọ́wà wàláì torí délé àkú oríire tá a jẹ́ mùsùlùmí àwọn tọ̀rí kọ̀ náà ka gbogbo eléyàn kún tí wọ́n máa tanra wọn jẹ yọ wá jókòó gbogbo yẹn pé karama ṣẹlẹ̀ sí àná kí ni karama náà bi lọ yọ sí wọn ṣe ah karama lọ yọ sí wọn ń bò lójú oorun táwọn yẹn náà ti rá anabi lójú oorun bẹ karama wà ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ìyẹn kírun zuhur láàárọ̀ sọ́bì sọ̀rọ̀ kọ́ pàtàkì ká mọ̀ kọ́ àwọn àrùn torí èèyàn lè fẹ́ kí sọ́bì kó ní ọ̀ndà ní ọ̀bọ̀ ẹ̀sìn máa pé mayel fíbu min qawlin illa ladayhi raqibun atid màlẹ́kà ti kọ́ ń zuhur sókè <laughs> tán àgbà wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àti sàlàyé lẹ́yìn ẹ̀kọ́ náà tún ti fìdí tíra ó ti tó ẹlẹ́ẹ̀kejì lẹ́sọ̀ as-salatu khairu minan nawm tó yé wa gbogbo ẹni tó bá wí nǹkan míì ó wí sápò ara ẹni lẹ́yìn ìwádìí tá a ti ṣe gbogbo àwọn tó sì wí nǹkan mi àtúnṣe ìwádìí ọ̀rọ̀ wọn fínífíní àfèsì fún wa tó eléyìí lọ́dọ̀ dá wa lójú dọ́rọ̀ lọ́n láti fi sin lọ́n láti pé káwọn yẹn náà máa ṣe. tó ẹni tó bá wí nǹkan mi kó nu ṣe tíra náà. nọ́mbà seven. ìbéèrè mi ni pé èèyàn bí àyàn kí o lọ. ṣùgbọ́n kẹ́ ẹ o tẹ́ bá wí lákọ̀ọ́kọ́ àbẹ́ wí lẹ́ẹ̀kejì kò ní ṣe pẹ̀lú òórùn àbí òye wa so sèye wa tura ni Imam Nawawi rahimahullah nínú tura àwọn Majmu wọn ní tẹ́ẹ̀ bá sọ salatu khairu minan nawm nínú alákọ̀ọ́kọ́ ẹ gbọ́dọ̀ wí nínú ẹlẹ́ẹ̀kejì tẹ́ẹ̀ bá wí nínú alákọ̀ọ́kọ́ ẹ wí nínú ẹlẹ́ẹ̀kejì àwọn ń sàlàyé madhabu Shafi'i wọ́n tún ní tẹ́ẹ̀ bá wí lákòókò àtẹ́lẹ́ẹ̀kejì ńkọ́ só burú wọ́n ní kò burú ṣùgbọ́n lẹ́yìn ìwádìí a rí pé ìtọ́tọ́ náà jù ní pé ká wí nínú ẹlẹ́ẹ̀kejì hadith tó sọ pé ìrun alákọ̀ọ́kọ́ ìtumọ̀ rẹ̀ nínú ẹlẹ́ẹ̀kejì a sì ti sọ bó ti ṣe jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ń tọ́ka sí pé kọ́ ọmọ náà ní kíni nínú ìran lẹ́ẹ̀kejì náà ẹ sì ti mà nínú àwọn ẹ̀rí tó pọ̀ nù sẹ̀ríà wípé kọ́ ọmọ náà wọ́n ń pè ní kíni irun pípé náà maaleykum salaam. àìbéèrè mi pé bí àyà dúró ṣe èèyàn kí ọ̀yọ́ kù sí i wá rí bí nǹkan kan já fún un lára nígbà tó ń fi ẹ̀rọ alhamdulilah irun rẹ̀ ṣe kò sí ní tó ṣe àmọ́ tó bá ń hàn dájú pé gbéyàn ni yóò tún rùn yẹn kí. Nàmbà eight. Àwọn àyà tó ń gbọ́.

èmi àwọn kó nǹkó ẹ máa ń tọ́jú ra wọn nu méjèèjì nípa pé àyà ń sọ nípa njẹ́ ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn tí wọ́n bá fẹ́ atẹ́gùn sí fèrè ní fífẹ́ ta lákọ̀ọ́kọ́ torí fífẹ́ mẹ́ta wà fífẹ́ gbogbo nǹkan dàrú ìgbà náà lẹ́rìí pé gbogbo ẹni tí ń rí ọmọ yóò sọ ọmọ nù nítorí pé ìyá ọlọ́run wa ló le koko ẹ̀yìn rẹ̀ wọ́n á tún fẹ́ atẹ́gùn kejì gbogbo nǹkan pátó kù àyàfi tó bá wù ọlọ́run kọ́ ọmọ kù ẹlẹ́kẹta yóò jẹ́ ti ìgbéǹde gbogbo nǹkan dìde láti inú sàárè rẹ̀ tó ọ̀rọ̀ pé ẹnìkan lo ẹgbẹ̀rún ọdún sàárè yẹn àwọn ọ̀lẹ́rìí kan látọ̀dọ̀ ọlọ́run àbí látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tó sọ pé a gbọ́dọ̀ one thousand years nínú sàárè wa pé tó kéré nù àlẹ́rìí rẹ̀ ẹni tó bá sì sọ bẹ́ẹ̀ ẹ pé kó mú ibi tó ti rẹ́ẹ̀rì rẹ̀ wá nítorí pé ẹ̀sìn Islam ẹ̀sìn ni tó jẹ́ pé subhanallah ó lè sun kankan kọ́ lọ láì jẹ́ kó mú ibi tó ti rí wá sòkè sẹ̀sìn àlọ́ tòmíkọ́sọ ọ̀pọ̀lọpọ̀ afá mi jẹ́ afá nítorí pọ́ máa lọ pa ni kì í sà lọ àlọ́ náà sọ ànábì sọ nbọ lọ́wọ́ wà náà Kùránì àbí súnà pé ní tó kéré jù yóò lọ ẹgbẹ̀rún ọdún nù sàárè nbọ lọ́wọ́ kò sí ọjọ́ bẹ́ẹ̀ torí rẹ̀ ẹni tó bá ti pa lọ́rù rẹ̀ fún yín ẹ pè bó láti rí torí pààrọ̀ náà fẹ́ sọ fẹ́ lomi wọ́n sì lè pé ká mẹ́rin wa. bí ẹ kanu lẹ́kọ̀ọ́ nígbà tí àfa rẹ̀ wọ́n sá máa kó gbogbo ẹ fún wọn ni wọn ò sì gbọ́dọ̀ béèrè wọ́n á máa fi fóònù yọ alẹ́nu pé kí náà rí nǹkan báyìí á gbọ́dọ̀ tí ń bọ̀ pé àfa kan ní bí àfa náà lè rè. bí àfa lè rè béèrè alákọ̀ọ́kọ́. nípa nǹkan kan tá a fa sọ pé dákun ń bò lẹ́rí rẹ wà àfa bá dà sí rọ̀f ó ń bí mílẹ̀ rẹ̀ rí láyéláyé ẹ. tó ń gbà tí wọ́n mọ̀ kó dodo lọ sọ kí ni tí màmá bí mílẹ̀ rẹ̀ rí. à ilé yín wọ́n ti rọ ni tẹ́fẹ́tì ọ̀nà ni àbí bẹ́ẹ̀ ni ẹ̀rí rẹ̀ ní ẹ̀rí rẹ̀ ní bẹ́ẹ̀ àwọn àni láyéláyé ẹ àwọn àdọ̀mọ̀ta lójijì eléyìí ẹ̀ wọ́n á sọ ẹ̀rí rẹ̀ ni. èsì kọ́ kama kparo parọ́ fáwọn Ina inna amra di Esini esere. kì í ṣe sọ pa àlọ́ rẹ ni wọ́n sọ o ìta sì jẹ́rìí ó bye bye bye bye bye báyìí báyìí lọ́gbà wa bye áyà báyìí báyìí báyìí báyìí àmọ́ so èèyàn gbọ́dọ̀ fààyè lẹ̀ fún náà nọ́mbà náà. mọ́mọ́ pàápàá hmm. fútbọ́ọ̀lù rẹ̀ wọ̀ nìyẹn ṣé bọ́ọ̀lù tó gbá hmm. pé wọ́n fowó lẹ̀ pé títí mi báyìí tó bá wíìn eléyẹn tètè tẹlifíṣàn àkọ́kọ́ ni pé ẹni tó fowó lẹ̀ ike tó bá jẹ́ pé tíìmù yìí ló ń win so agbaye báyìí kájọ kọ òwò kò yé báyìí kìíní kankankan eléyẹn ṣe lànà ìran ntí ò sí lọ́wọ́ ni lẹ́yìn náà ó sì ń bẹnu tẹ́tẹ́ gọ́s ẹ fẹ́ fowó fi jẹ owó ẹfẹ fowó ẹfẹ fi jẹ owó so because àmọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ sọ pé halal ń ra àwọn sá haramu tó tún ra dúró díẹ̀ ẹ tún ní káwọn ọmọ mu so lọ́fà lọ́pọ̀pọ̀ fi dọ̀daràn so ṣùgbọ́n tí ọ̀dà ń kọ́ ọ̀dà náà ni bákan náà program tó máa ń ṣe lórí tẹlifíṣàn yẹn pé ta ló fẹ́ di mílíọ̀nìà wọ́n ní sọ́dà àbí ọ̀dà ibi tí ọ̀dà sí àtirò ìtàn máa ń ṣe gba orí handset kótó di àwọn yahoo yahoo wọ́n ń ta àwọn èèyàn jẹ gbowó lọ́wọ́ wọn tọ tí wọ́n sọ yìí pé ẹ̀yìn pé kíní kan tó bá dáhùn rẹ̀ àbí tẹ́sítì mẹ́sẹ̀gì síbi báyìí two hundred ní hundred naira ní so kò fi dáhùn ìbéèrè kan tí wọ́n bi ọ́ léèrè ń bẹ̀ wọ́n fowó kọ̀ rẹ sínú ẹ̀ lè jẹ so wọ́n lè parọ́ pọ̀ jẹ kọjá pé àwọn oníyahoo yahoo lọ fẹ́ gbowó rẹ̀ so ìgbà míì o sì lè jẹ lódodo ilé náà tẹ́tẹ́ ni who wants to be a millionaire tẹ́tẹ́ ló náà ìdí tó fi jẹ́ tẹ́tẹ́ ni pé owó ló fi lẹ́tọ̀ọ́ sí àti kópa ń bẹ̀ kìí sọ̀fẹ̀ tó ẹ máa gbé ìgbà tó bá pè yín special calling. ni tó bá ti pè yín ó lè jẹ́ hundred naira wọ́n jánu owó rẹ̀ lẹ́ẹ̀kan náà àbí òye tó fi lẹ́tọ̀ọ́ àti participate ń bẹ̀ so ó ti kúrò ní normal calling. so eléyẹn sọ di tẹtẹ wá owó rẹ gbàna tó dáa torí mi ló ní àtàn ọba di ọ̀ràn kó o ṣe ìṣirò ọ̀ràn tọba sì ṣe sùúrù tọ́lọ́ ọba wa kọ́ kó di mi ló ní àná ó kúkú di àbí òye wa ẹ wá dì mu kò sówó tó pọ̀ kò sì sówó tó kéré ọkàn téèyàn bá ọkàn yóò ní bílíọ̀n yóò sì jalè. àmọ́ tí yẹn bá láyọ̀ ọkàn kò ní ní one thousand yóò sì máa gbádùn torí délé ayọ̀ ọkàn agbọ́dọ̀ tí ó pọ̀ nù gbèsè ayé wa idha ma kunta dha qalbin qanu'in fa anta wa malikud dunya sawa lókè ìgbà tó bá ti láyọ̀ ọkàn àti wọ àtẹntórí ilé ayé kojú ẹ ti dọ́gba torí délé ayọ̀ ọkàn ni ẹja ní sábà ti láyọ̀ ọkàn pé common student mi náà ń gun mọ́tò four million ń gun mọ́tò kínní wọ́ tó bá lọ́ọ́ wádìí ọ̀nà tí kálukú fi dẹni tó di tó rí lórí ẹ̀ ìwọ náà ti dọ̀daràn torí pé ẹlòmíì ó lè jẹ́ kó lè lọ́jà ẹlòmíì ó lè jẹ́ pé èèyàn ló fi sowó gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ tó ẹlòmíì ó sì lè jẹ́ pé bàbá rẹ̀ ló lówó tọ ìwọ sì mọ òwúṣẹ sì mọ pé o bá máa ń kó o kó ẹ kéèyàn ọmọ mẹni tó ń ṣe wọ́n sì mọ pé bàbá rẹ gan owó skul gan wọn ọ̀bọ rí san ẹlòmíín wà tó kò ní sanwó skul ara rẹ fúnra ara rẹ kọ́nà ọ̀bọ túnbọ̀ bó kálukú láti rí tọ ìwọ wá pé bí ọmọ kan ṣe ń ṣe ni wọn náà ṣe wọ́n yẹ kéèyàn ọmọ mẹni tí ṣe ẹ sì dín mú ẹni tí ó bá kọ́ jìyà tí ìgbádùn bá dé yọ tọjọ́ ní àsìkò tí ó yẹ kó fi jìyà ó lè jẹ́ pé egun ní ọ̀jẹ̀ kẹ̀yìn ẹ̀ràn. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́ rí tẹ́ pé wọ́n ń jẹ ayé fàmílì tèkí tutọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àsìkò tó yẹ kó wọ́n lẹsẹ̀ gbádùn ìyá lọ́pọ̀lọpọ̀ ó fi jẹ o. nítorí pé ní ìsinyìí ọ̀nkẹ́kọ̀ọ́ lórúkọ pọ̀ ọ̀nkẹ́kọ̀ọ́ òun gun mọ́tò four million òun sì ṣe kò sẹ́ni tó mú ọ ọ̀n dá káràdì tí vc bá gbé mọ́tò kan jáde wọn náà gbèrú ẹ̀ jáde pé kí lọ jámà wọ́n wá mọ̀ yìí pé you are a common student títí di sin ò ti gba first degree òun sì ti gbàgbàgbà títí ó di professor sọ mọ̀ yìí pé ọ̀rọ̀ tiẹ̀ ti yanjú débì kan tiẹ̀ lọ máa ń ti gbé ọ̀mọ́rú atẹ́gùn tó lè gbé tákàdá rẹ̀ dànù lónìí tó sì rẹ́ níbo ra wọn tó sì di yẹn àbí lónìí tó ráhùn yẹn dùn ọmọ pé bó ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ ó lè jẹ́ pé àṣírí rẹ̀ ó tú lọ́la ni tó bá pọ́lé lọ́njà. ó sì lè jẹ́ pé bàbá ti ń ṣe fún ọ yóò padà dá láì ní ìjọba lọ́la àbí pé bàbá pínwó owó tí ó wọn nìkan gan ti fi kọ́ra yìí pé láàrin oṣù kan gan ọmọ náà wa mílíọ̀n tẹ́lẹ̀ si kó sì dénú torí délé àmọ́ wọn tó ń ti ń jìyà hàn tọ́ba padà já wàá rí pé ọmọ lò wàá rí pé ọmọ maintain ẹ̀yin náà máa wò lẹ́kítọ́rà mi ti ń kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹlòmíì kò rí ládàgùn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ tí wọ́n ń lẹ́kọ̀ọ́ mi tó o sì máa kankan olódò burúkú tó yọ ọmọ ogun mọ́tò tó àlétẹ̀ kí ló ń tọ́ka fún yín àpèjúwe ni wípé bàbá tẹ rí tí ò rí ládàgùn yẹn tẹ́lómi lè máa fi ṣe yẹ̀yẹ́ yẹn ọmọ abáyé ṣe ń jẹ́ ó sì mètò lẹ́yìn tó bá padà da fóun kò ní di àmọ́ sòṣùgbọ́n àwọn ọmọ tí ń ya ọ̀pọ̀rọ̀ tí ń jayé káyé yẹn tó bá di ìyà fún wọn kò padà dìgbádùn mọ́ bí láyé ṣe rí experience láyé nìyẹn torí di eléyìí ẹ má rẹ nìkan kẹ ẹ máa fi ṣe yẹ̀yẹ́ pé à eléyìí ń ṣiṣẹ́ ń gbowó sùn kọ ọmọ àtàkà sórí ọlọmọ ti kíte mi orí bẹ́ẹ̀ ọmọ iye èèyàn ti ń bọ̀ ọmọ iye èèyàn ti ń jẹ lábẹ́ ó sì mọ irresponsibility ti dé ṣùgbọ́n ìwọ responsibility wò lọ́wọ́ àwájú rẹ̀ torí di eléyìí máa ń jẹ́dá wọ̀jẹ̀dá gbogbo tí wọ́n bá gbìyànjú yọ padà rí náà ni bó ṣe ń tiraka lónìí yẹn ó lè padà wá dá lọ́la torí di eléyìí ẹ mẹ́jẹ̀ á wá owó kówó torí ká má bàa jìyà kíyà ẹ mẹ́jẹ̀ á wo àwọn ẹni tó ti ṣìnà káwọn náà má bàa dẹni tó sọnù ọwọ́ wọn bá tọ́lọ́ ọba máa fún yàn ní halalan tayyiba ó pé ọ̀dà ẹ ràn mí nánú yín tó ṣe pé wọ́n ti ṣe ọwọ́ tó ti kọ́ ẹ̀kọ́ yìí báyìí wàlẹ́ ọ̀dà fún wọn bàjẹ́ lọ́nà tó dáa tó ṣe pé àṣírí wọn bò ẹnìkan ọ̀fẹ́ lè kàn wọ́n ẹnìkan ọ̀fẹ́ jàǹbá kàn wọ́n ọkàn wọn ti balẹ̀ débi pé wọ́n ní ju mílíọ̀nù gan lọ wọ́n wà bí wọ́n sí wọ́n wà lọ́jọ́ halalan tayyiba séyìí ló wù wá àbáwọn ọ̀daràn láṣáká pé ìtọ́da ló yẹ kó wù gbogbo wa wíwọ́n sọ bí èmi lónìí á ó túmọ̀ sí pé sẹ́rí ìjọba á níjọba generally á níjọba àwọn kankan wà tó ṣe pé ìjọba gan ló ti yẹ kó eradicate ẹ̀ ìjọba náà ló encourage ẹ̀ torí ìjọba ò rójú ara rẹ̀ dípò pé ó yọ̀ rẹ̀ lómi náà lọ́pàá làwọn kan ti wọ̀lú sógúndógójì tó gbá àwọn èèyàn lọ tó ṣe pé nù àwọn tí wọ́n tún ṣe iṣẹ́ yẹn náà àwọn akẹ́kọ̀ọ́ mi náà wà nù ẹni tó dálẹ̀ wọ́n fẹ́ lówó jìjì òkú àwọn èèyàn jẹ ọwọ́ afẹ́ máa so lówó wọ́n sì lẹ́yìn fowó ẹkún rẹ̀ owó tẹ́nìkan jìyà fún wọ́n fẹ́ fi jó lówó ọmọ pé bóyá inú run lásán ó lè gbọ́n gbogbo owó tó kó lọ kọ́ gbọ́n lọ kó tún gbọ́n ìlọ́po àìníye rẹ̀ lọ tí wọ́n mọ̀ ọwọ́ òògùn fún tí wọn ò ní rí. láì jẹ́ pé ẹnì ṣe pè fún ẹni tó ṣe bẹ́ẹ̀ nítorí pé owó tẹ́nìkan jìyà fún tẹ́nìkan bá fẹ́ fi gbé bí sọ̀rọ̀ ọba ti ṣe rí nu tó bá jọ bí ìgbà mu jẹ lónìí kọ́ máa retí ọ̀la àtúbọ̀tán lọ́jà lọ́fà ló fi jẹ́ pẹ́ lómi ẹ̀rí pé gbèsè ayé rẹ̀ yọ padà parí sí stroke ni ẹlòmí ìgbésí ayé rẹ̀ yọ padà parí sí wèrè ni ayé anabi sallallahu alayhi wa sallam wọn ni inna ruuxa alqudusi nafata fi rawci annahu lan tamuta nafsun hatta tastakmila rizqah fattaqullaha wa ajmilu fi talab oni malaika jibril alayhi salam ọsọ sinmi lẹ́mi pé ẹ̀ má dájú gbẹ́mi kan ò ní kú síwájú kọ́ náà bó tó pé àrísìkì rẹ̀ fún torí náà ẹ̀pá yọ lọ́rùn kẹ́ wàá mọ owó gbọ́nà tó dáa wàláhì owó tó o ní látàrí pé chance kan yọ àkọọ́lẹ̀ kò ní ló ti fẹ́ èyí tó sì bọ́ ọmọ lọ́wọ́ wàláì àkọọ́lẹ̀ kò ní ní lọ́sẹ̀ èyí tí gbogbo èèyàn rí tí wò rí yùn àkọọ́lẹ̀ kò ní rí lọ́sẹ̀ èyí tí gbogbo wá tí wọn rí tí wọ́n rí yẹn àkọọ́lẹ̀ kò rí ló ti fẹ́ torí délé ẹ̀dá gbọ́ lọ́wọ́n bá gbọ́ nítorí tá a bá ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ ọkàn wọ́ balẹ̀ ẹnì kò ní dún kòkò mọ́ ẹnì kò ní sọ ẹjẹ asáré lọ lomẹ ibi àwọn ti ń rówó kò sì di báàgì rẹ kó o máa tẹ̀lé wọn lọ ẹnì kò ní ní ọ̀dà ẹjẹ alọ Libya kò di báàgì rẹ kó o máa tẹ̀lé wọn lọ kálí ta ah, nítorí pé ọmọkú arizikì ọ̀kan kọ lọ síbi kan tọ́lọ́ wọn bá bá kọ́kọ́ larizikì ọ̀ larizikì sáti kọjú mọ́sẹ̀ rẹ̀ kó gbìyànjú níwọ̀n bá ọlọ́run kó bò wá láṣìírí ọlọ́run wọn bá kọ́ ràn wá lọ́wọ́ arizikì alálùbáríkà etí òní jẹ́ ká fẹ̀sì sílẹ̀ ọlọ́run wọn bá kó fún wa arizikì tó gbáyì etí òní jẹ́ ká takuta nábì sallallahu alaihi wasallam ní kọ́lọ́run wọn bó fi ràn